òkúta akọ gbàǹkọrọ tètè bá rẹ ń ṣẹkú tètè lẹni ká ìfọjọ ọlọjọ lọ ni. lákọ̀ bí ara dé o tí gan lógun gbàgán lógun ọ̀tá pìtì sọ́ra ẹ̀dí kànnàkànnà iná korí ilé fẹ́jú kẹ́kẹ́ omi mi tó mi gbogbo ìlú títìtì lákọ̀ bí ara ń bínú lọ́wọ́ ìlú ò fararọ́ mọ́ ẹ̀wí fún paagun rókè odùsànyà alágbára obìnrin kò ṣọ́ra sinimá titun lákọ̀ bí ara iṣẹ́ ńlá ni big music and films ló gbé jáde gbóná bí ẹlẹ́gùn sọ̀kọ̀ ní sọ̀kọ̀ ní ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló bí. àkọ́bí ara ni ẹ máa dalẹ̀ ilé a máa bí ni. òjò tá a gbẹ́dọ̀ la pàpà pẹ́jà lábí àpábí ìtẹ́pọ̀ ni tó ń tẹ́kun wọn kó lódò. eléṣìírí àkókò gbéra ńlẹ̀ ó dìde ewé ọ̀fẹ́ ni ó fi gbéra. fákífà kan ò lè borí èjì ògbè súnmílẹ̀ kan kú. ọ̀nà pakiti ọ̀nà bomi mọ́lẹ̀ ìpàdé omi àtọ̀nà ó pín sí mẹ́ta ọ̀gbọ̀gba. ẹ wo ẹ sọ fún bí ìbọn bá dún èrònú àtúkà. yàrá mọ̀dé máa ń lọ kí olùsọ̀yà ogun bí àlè ojú fojú ní jẹ́wọ́ ojú bá jẹ́ ìrìn kárí kàkà ìkàtà ìwọ̀rọ̀ lọ́kọ̀ lálẹ́ ọ̀run bá polówó lọ́jọ́ tí wọ́n ń sọdún ẹ̀wọ̀ sinimá ti kọ́lá bí ara lé jù. ayọ̀mídé ọ̀nà ọ̀làpọ̀ ọmọ ológo ló produce yẹ. rafik aliasana bisogun ló direct yẹ. mr tang ló coordinate yẹ. starring bọ́lájà àkóso mr latin tapa president. roke olùsọ̀yà flẹ́kì. ayọ̀mídé ọ̀nà ọ̀làpọ̀ ọmọ ológo. fatayo odu alalude. olúwa tó ṣe ayé legend. ìyá ìrókò ìdòwò adẹnẹkan. ayọ̀dẹ akíndínà mr paragon. adébáyọ̀ orílẹ̀-àdìmọ̀ àgbẹ̀tàwọn. adétòyà yọrin bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá náà ìta àpàkọ́lé ẹni. àkọ́bí ara sọ fún mi ní english. ó ti jáde báyọ̀ màkàtà dání ṣèṣe yìí báyìí èyí ti ka ilé ẹ̀rí wó ọ̀pá lábọ́ tí èbó fún nígbà sọ̀kan lè rí sọ. Ah. ó di gbére ó di gbèrè ó di tèrè nàkó ah. gbùrùgbẹ́ ti já náà lóyún ti wájà. babaláwo wá kú òó onígbàgbọ́ rọrùn babaláwo wá kú òó onígbàgbọ́ rọrùn afá o wọlé bọ́jọ́ bá ti pé babaláwo wá kú òó onígbàgbọ́ rọrùn babaláwo wá kú òó onígbàgbọ́ rọrùn afá ó wọlé bọ́jọ́ bá ti pé. arúkú arùkú arùkú tàtàtà babaláwo wá kú òwe ó ní gbàgbọ́ rọrùn babaláwo wá kú òwe ó ní gbàgbọ́ rọrùn afá ó wọlé bọ́jọ́ bá ti pé. babaláwo wá kú ooo orin gbàgbọ́ ọ̀run babaláwo wá kú ooo orin gbàgbọ́ afá bá ti pé babaláwo wá kú ooo orin gbàgbọ́ babaláwo wá kú ooo orin gbàgbọ́ afá bá ti pé. fẹ́ra kọ bá wa jà káyé tó wá jà a jẹ kí ìwọ ayẹyẹ àṣekágbá a mà ní irú ẹ̀ mọ́. àṣẹ ṣe tẹ rí èmi mọ̀ pé yẹ wá ó dẹ̀ yẹ wá dáadáa àwọn aráàlú wọ́n gbóṣùbà fún wa wọ́n dẹ̀ kan sára sí wa wọ́n ní pé aṣojú ṣẹ̀yìn ọba wa tó wájà. Mm gbogbo ètò gbogbo nǹkan tó yẹ ká ṣe lẹ́yìn ìgbà tó bá wájà wọ́n ní gbogbo ẹ̀ la ṣe. ọ̀nà ayé gbọ́ ọ̀run mọ̀ yìí pé a ṣe ayẹyẹ ọba wa ipò dẹ̀ yẹ wa ìyẹn lásán múnú mi dùn. Hmm, ẹ̀yin ìlú wọ̀nyí àti dúpẹ́ pa àti ṣayẹyẹ kẹyìn fúnba tó wájà èyí tó kù ni ẹ wá já mójútó ọ̀rọ̀ bá a ṣe jọba tuntun tọ́bọ̀ wà lórí àpẹẹrẹ òun ló kù ká mójútó kò sì sáwa tá a fẹ́ mójútó kan náà tó kọjá àwa tá a wà ní ní ìyẹn ẹjẹ́ àṣe kíákíá ẹjẹ́ àṣe kíákíá kó tó di pé àwọn aráàlú máa máa sọ̀rọ̀. ẹ olóyè hmm? ẹ ṣe mi ẹ ṣe gan pé mo pe owó ní ẹ̀rẹ̀ jẹ́ mi ẹ ṣe rí lórí ọ̀rọ̀ ẹni tó máa jọba òun náà la ṣe ṣe ìpìtàṣe lẹ́yìn torí ẹ̀ náà ni àràbà ṣe wá. Araba. Mo kí gbogbo olùgbò. Àǹjẹ́. Lóòótọ́, ọba ti wàjà, ó ti rí bára. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kórí àpèrè yìí ọ̀gbọ́dọ̀ ṣòfò. Bẹ́ẹ̀ni. Níjọ́ wọn ti túlẹ̀ lẹ̀ ló ti ní bá a ṣe ṣe ìdálò Ibi a bá ti gbé bẹ ewé àyè tó bá lọ́wọ́ oyè délé lóye tí ó ifá ti yànnà náà rọ̀ fún wa o. ifá ju oyè wa wípé ìdílé adélájà láti yan ọba tuntun tí ó ń lórí àdìpá yìí. ìdílé adélájà. ifá ti sọ mi. ṣé ẹ ti gbàgbé wípé kò sí ọmọkùnrin nílé wọn láti àti òbí ọmọkùnrin ọmọbìnrin ní gbogbo àwọn ẹ̀ tó bí ọmọkùnrin kan ṣo tó bí ìjọ àárọ̀ ọjọ́ kẹjọ ló kú kódà kò dúró gba súná. ẹ wo ẹ wo ẹ̀yin olóye ẹ tóbìnrin bá jọba bọ́kùnrin jọba èmi ò rí i tó lè wọnú ẹ tó bá jọkùnrin la fi síbẹ̀ táyé ọkùnrin ò bá yọ tó bá jẹ́ tóbìnrin náà la fẹ́ fi sí ẹ kò sí i tó lè wọ kò sí i tó lè wọ ṣẹ́tì ẹ̀yin olóyè ẹni tí ifá bá ti òun náà ń ká jẹ́ òjọba àbí ẹni tó bá dẹ̀ jẹ́ obìnrin ẹ jẹ́ kí ó sì wà ń bẹ̀ fún ìwọ̀nba àgbà ká dẹ̀ wo bí ìlú ṣe máa rí àbí àrà. ẹ ẹ ẹ jọ ẹ̀yin olóyè èmi ò wò pé ká túbọ̀ máa dára wa láàmú fún ọmọ lọ́yàn bọ́yàn fún ọmọ kọ́ ọmọ tí mo yàn ní bó bá ṣe pé obìnrin náà la fẹ́ mú ká sọ fáwọn ìdílé Rábíàtù kó fún wa ní kanú àwọn ọmọ wọn tó jóbìnrin ká gbádélé lórí kó jọba kí lù rojú kí lù tóró ká ṣe ayẹyẹ lẹ́ẹ̀kan èwo làbọ̀rọ̀ máa gbádélé. ẹ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbóná dáadáa o torí mi tó láwọn nǹkan mí nǹkan mí tí ó sì lórí ọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀ òsì kí àdúgbò ní kiri gbọ́fà ìfọwọ́ mo gbọ́ ẹ̀kúlé mo mọ iye òdúwù láàrin ẹ̀dẹ̀ mo gbọ́ fáàtì ló ti rán ìsìn àbàbà mi ló ṣe. ẹ fi tó bá dóbìnrin sórí àpèrè ìdáhùn ìṣèlú bá a lọkùnrin ìlú wa farawọ bá a lóbin ìlú farawọ àbá àtìmí ni pé bẹ́ẹ̀ bá fògbin sórí àpèrè ẹ máa sọ ẹ sọ wà ẹ ẹ wo bí ìlú ṣe rí ẹ wo owó àti ìlú kọ sí wọ́n bá jẹ́ pé wà ìbá làwọn ẹ̀gbá nínú ọmọ àjọba. ló bá tán. ẹ jẹ́ ìlera fún oyè nínú àjọ nìlú náà ni wọ́n kọjú sí wa kọjú sí wọ́n kẹ́yìn sí wa kẹ́yìn sí ìgbà tó kọ̀ wá nìkan báyìí ká tẹ́rù ara wa pa. Thank you. Ifá ti tọ́ wa sọ́nà ẹ jẹ́ ká gbàgede lórí ẹ jẹ́ ká gbàgede lórí kó jọba lẹ́ẹ̀kan kókó bẹ́ẹ̀. àwọn nǹkan yìí ni mo rò papọ̀ o kò ní mo ṣe ní kí n sáré wá bá yín pé kẹ́ ẹ gbà mí nímọ̀ràn èwo gan-an ni kí n fà kalẹ̀ nínú àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin. lábẹ́ àtò ọ̀rọ̀ ló sọ o àmọ́ ètò bá mọ̀ pò tọ́ sí nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ó ní kó fún àbí kílẹ̀ ni mo sọ lábẹ́ àtò gbogbo lọmọ lọ́dọ̀ tiwa. bẹ́ẹ̀ni. àwa ò lè sọ fún yín pé kó o fárí apá kan kó o dá apá kan sí. Hmm. ètò bá wù ọ́ nínú àwọn ọmọ yìí mo ní kó o fún lọ́jà abiyamọ. tó bá kọ wájú sí ẹ kó ta o tó bá sì kẹ̀yìn sí ẹ kó ta tó bá kù wọ nìkan kó o tèrò ara rẹ pa torí ìlú àjàkáyé ti fún ọlọ́kọ́ báyìí ìwọ ló mọbi tó wàá roko rẹ sí báyìí hmm. kò jẹ́ bíi tèmi àbí ilẹ̀ níbi. bí àtò ọ̀rọ̀ mi ti wá di oríta mẹ́ta tí dààmú àlejò àwọn abiyamọ ayé sọ wípé tó bá kọwájú sí mi kí n ta tó bá kẹ̀yìn sí mi kí n ta ó ti wá kèmí nìkan ní ìsìn kí n tẹ̀wọ̀ ara mi pa. Eh? Eh? èmi nìkan tán ẹ eh? ẹ <laughs> adéhùn bíi tèmi ló <laughs> fún mi ládùúrú owó yìí ah ò ṣe ọkọ mi wàá túbọ̀ máa rí ṣe ọwọ́ ò ní kàn sálẹ̀ àpò ọmọ wa ṣe fún wọn náà jẹ́ o ó káyọ̀ ọkọ mi olówó orí mi ọba rìn ilẹ̀ mi ọmọ olóde ńlá. ó fún mi lówó ni. ẹ ó fún yín lówó lẹ wá sọ di bàbàrà báyìí ó ah, ah. fún yín lówó lẹ dẹ̀ ń ṣe àdúrà tó tó ìmọ̀ mi kí ló ṣẹlẹ̀ ah, ṣáà ò kì í fún yín lówó àmì sọ pé kì í fún mi ó kàn jẹ́ pé tèmi ìbọn sásìkò lára mi ni. sísá mi etí eh? ẹ má dá màmí lóhùn ṣé pé mo fún wọn lówó two days ago lẹ́yìn pọ́kọ̀ sọ pé thank you Ah. mi ò gbọ́ àdá fún ẹ mi ò gbọ́ wà sóríire ń bẹ. èló gan ló fún yín ọ̀rọ̀ tí mo fún yín òjò lè lọ. a ti ẹ̀mọ́ wọn máa fún ọ lóore nìní mo sì ní káàtì nù èkó fún pé ẹ gbà á mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa o ah. ó yọ lára yín ẹ ń ṣú ẹ àwa náà dẹ́ ẹ rí i àbọ̀tàwọ̀ òbínú sí i owó tó lọ kó wá fún yín <laughs> ṣé mo rí tó ti rí ṣé mo lọ jí náà ni. Ah! má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ ìta gbangba la wa o èwo ló ń mọ́sọ́pá àbúrò ẹ̀ jalè kò jalè o ọmọ mi ò jalè o. àti mi kò yẹ kẹ́ sọ pé ó jalè dáa kò yẹ kẹ́ pé ó lọ ọzù ṣùgbọ́n ọ̀hún náà jọ ọmọ ibi tó ti ń rí ni ẹ ah, ah. dẹ̀ fi wọ́n sílẹ̀. ẹ máa ṣe tó bá yá wá sọ yín lórúkọ ìyá olè ẹ wo kò sí problem àwọn òtẹ kúrọ yín ná tẹ bá náà fẹ́ràn wa àwa máa máa fẹ́ràn yín but ìfẹ́ yẹn náà àwọn náà wà ní ṣù ẹ̀sẹ̀ yín kó pọ̀ ni. kò jù bẹ́ẹ̀ lọ wọ́n máa wọ́n tì ẹ́ irúfẹ́ tó bá fún ọ làwọn máa dá padà fún ọ kò yẹ bó ṣe bó ṣe máa lọ nìyẹn mi wọ̀ gbòòrò mi náà ti lọ ọ̀zù ẹ má wọ̀rì ẹ má ṣe ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wọ́n wọlé lọ tì ẹ́. Màámi ẹ ń fi ọmọ kan ẹ fi ń kẹ́ àwọn tó kù kò sí wàhálà ó lọ́wọ́ á túbọ̀ máa ràn yín lọ́wọ́ àmọ́ ìgbọ́ ìwọ inú ilé yìí ojú àbò. nǹkan tó máa ní wà lára ẹ̀. abiyamọ ayé. agbanilágbàtọ́. ẹ máa ṣeun mi ẹ kú àgbálẹ̀ mi gẹ́gẹ́ bí n tẹ sọ fún mi nígbà tí mo sátọ̀ yìí wá tẹ ní ó di dandan kí ọmọ mi ó máa fẹ́ wọ́. bẹ́ẹ̀ ni. ẹ gbà mí gbogbo wa la mọ̀ pé èpè kì í jani lóòjọ́ hmm. ọmọdé yìí ti bẹ̀rẹ̀ sí í jalè kí ló wáá jí ẹ gbà mí three thousand naira. ọmọ jí three thousand wọ́n ṣe pẹ̀lẹ́ mm. ló wá ń káyà sókè wọn tí ì sẹ́ nǹkan kan fún àsìkò tí wàá tó báyìí n tá à ń retí látẹnu rẹ gan-an òun la ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí àsìkò tó wàá tó láti wá fọmọ rẹ ní nǹkan ṣègbèdìrẹ wọn á fún ọ ní nǹkan ọ lè lò fún un gbogbo ìpè tí wọn bá ń gbèsè báyìí ọlá rẹ ó mọ pọ̀ sí i kéjà ni ó lè kí ló wá jà tó tó ń káyọ òkè yóò jalè ní níbi tí ó ti mì gbóró tìtìtì tí wọn gbèsè pè gidi tọ́lá rẹ ó wà mọ̀ fẹ́jú tí ó mọ̀ fẹ́jú bó bá ṣe fọ́kọ́lá ọmọ rẹ ó tó ni wọn ṣe gbèsè pè sí. bẹ́ẹ̀ ni kò jẹ bó ṣe jẹ. ọlẹ́ màá máa bu yàrá lójoojúmọ́ ni ẹ jẹ́ kó ṣépè fún o bó bá wẹ̀yìn gangan tó mọ̀ mọ̀ wò ó dáadáa tó wọ̀n lé pè hmm. ọ̀la yẹn máa máa lọ sókè òkè òkè sí i olórí hmm. èmi ní àbá kan o mi ìbá ní ká ṣoore àṣepé fún ìyá wa hmm. èmi ò bá ní ká pe atọ́nà hmm. kó lè ran ọmọ rábì àtúlọ́wọ́. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ rábì àtú á ṣe kọ̀ọ̀kan á pe atọ́nà tó wà lágbèdè méjì ayé àtọ̀run. tó bá sì ti dé yóò mọ ọdọ ọmọ rẹ sọ́nà ní ètò tọ́ àti ètò yẹ kò yẹ bó ṣe rí àtọ́ náà. Hmm. Hmm. ẹ pẹ̀lẹ́ mọ̀ ní wọ́n fún yín lálàáfíà báwo ló ṣe ń ṣe yín. orúkọ rẹ̀ mí náà ni ó rẹ̀ mí láti inú rẹ̀. ẹ pẹ̀lẹ́. mo rò pé bóyá oorun ilé yẹn ló tó fà á mo ṣe ní kí n jókòó bí kí n gbatẹ́gùn. ló wọ́n fún yín lálàáfíà. ẹ kúlẹ̀. àǹtí mi fault kí ló dé tẹ̀ ń ṣe báyìí. láti ìjẹta ni mo ti ń pe nọ́mbà yín tí fóònù yín dẹ̀ ń ring ẹ dẹ̀ lè sọ fún mi wípé ẹ rí miss calls mi. bọ̀ téèyàn bá péyàn tí kò bá ti pìkẹ́ ẹni yẹn bízì nìyẹn ó yẹ kó ti mọ̀ pé mo bízì. ìbò mo sọ fún yín gbára mú mi ò yá. ṣé mo wá jẹ́ dókítà ni àbíkílẹ̀ tó yín sọ̀rọ̀ báyìí. Ah. mi ṣe dókítà náà àná wọn náà àwọn oògùn tó ń lò wá ti bá wọn mú wá yọ ní méjì wọn ṣà ń kọ sí lára tó máa kọ ẹyọ kọ méjì kọ mẹ́ta wá dé yọ fún wọn wá fún wọn lò. ẹjọ ẹ sọ fún mi tí mi ò bá sí nílé ńkọ́ tí mi ò bá sí nílé kó àǹtí mi dárú fẹ́ tọ́jú. kò pọ́síbù kó má sí nílé ó máa wà nílé ìwọ ló máa wà nílé pẹ̀lú wọn. tí mi bá rìn kiri tí mo rìnrìn òṣì tẹ́ ẹ̀ rìn bẹ́ẹ̀ ṣe ń rìn yìí ta fẹ́ tọ́jú wọn nírú táìmù yìí mo dẹ̀ ń sọ ilẹ̀ tún sọ lójú màmí ok àwa là ń rìn ìrìn òṣì àbí mi ní kind ẹ wò má mi ẹ má ẹ̀kọ́ ọmọ ìrírí kó jẹ́ kẹ́ má rí mi bí ọmọ tí ò dáa o ẹ pẹ̀lẹ́ ti ń ṣe ti gbọ́ ọlọ́run á bá mi fún yín lálàáfíà tí mo ṣe ń wọlé lọ yìí má bá yín pe nọ sí ṣọ ó máa attend sí mi ṣóúnjẹ wà ebi ń pa mí ṣe dáná. ṣé màámi tára wọn ò yá ṣé wọ́n dáná oúnjẹ gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa kò sóúnjẹ àbí. gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa. kí ló wá wà nílé fún. ẹ máa rò ó bẹ́ẹ̀ni sáwọn ti láìkẹ́ jọjú kò rojọ́ rojọ́ látẹ̀kọ́. mami ẹ̀pẹ̀ lẹ́yìn kí n jàre kí ló dé tó ìjọ kan rojọ́ òṣì látẹ̀kọ́ òun ti ẹ̀ tú. lè rojọ́ rojọ́ látẹ̀kọ́. Ah. mami ẹ má bínú. ẹ má wo tí ẹ ṣàfihàn fi gbogbo wọn lẹ tí n bá ti rí wọ ọkàn mi balẹ̀. ẹ jẹ́ kí n sáré lọ bá yín mógún Adéwùmí. Jíbọ́lá. Adéwùmí ìwọ ń jalè. Ah, ah, o lè bíi ti báwo. Kí ló ṣe é tó ń ah, No, ṣé o mọ̀ pé àṣírí ẹ ti tú àbí? Mi ò jalè rí. Adéwùmí ṣó wa ókè ṣá. Ọlọ́run mi jalè rí. O tún fẹ́ máa pretend lójú mi pé o ò jalè Mi ò pretend. Ṣé mo máa rí báyìí máa tún máa jalè? Adéwùmí kí ló ń ṣe náà? Èwo ni mo máa rí báyìí mo máa jalè ni? Ètò lọ jí nǹkan náà ó jalè làwọn èèyàn sọ pé ó jalè ọ̀rọ̀ tó ti ń dún èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta àwọn tó ti pè mí ti àti kò ti lọ bóyá bí èèyàn mẹ́fà tó pé tó pè mí sìn pé pé kó jalè kí ni reason tó ṣe ń jalè kí ni kọ́nà tó ń jí ṣó parọ́ mọ́ ẹni ok ok ok àwọn kankan ò pè ẹ́ lólè. lóòótọ́ ni àwọn èèyàn máa ń pè mí lólè àmọ́ mo rò pé bóyá wọ́n máa fi ń ṣeré ni báwo ni mo ṣe máa àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. adéwùmí pretender ni ẹ o. Ah. olè ńlá gangan ní ẹ̀ńtòtọ́ o gbọ́ tó sọ jáde lẹ́nu ara ẹ lóòótọ́ àwọn èèyàn máa ń pè ẹ́ lólè bọ́ ò jalè. mi ì jalè rí ilé ayé mi. Ah, adéwùmí ó ń ṣí mi mú ni. adéwùmí mo ń gbìyànjú gbogbo nǹkan tí mo lè ṣe fún ẹ náà ìwọ gbọ́ òkè láyé ara ẹ ṣé báwọn òbí ẹ ń ṣe nǹkan tán lè ṣe lórí ẹ wọ́n ìjọ ṣe ń lọ jalè òkè kí n máa lọ́ntà á sì káwọn èèyàn máa sọ pé òkè ọkọ olè ló ń lọ yẹn o ìyàwó ẹ̀ ń jalè o ṣé nǹkan tó fẹ́ nìyẹn tó bá tó bá jẹ́ tó bá jẹ́ wọ ni ìwọ náà kàn fi rẹ sínú ṣú mi tó bá jẹ́ wọ ni kí ló máa ṣe. Ah, ah. Adéwùmí get out. Eh. Kúrò òjò ọkọ̀ máa lọ tó bá fẹ́ máa lọ. Bébí Jíbọ́lá Jíbọ́lá. Bó ṣe mọ̀ pé mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀ látẹ̀kùn, jẹ́wọ́ fún mi ṣé ìwọ ló mú kó tẹ́ ṣe pé ṣé ìwọ ló mú ìwọ ló mú bá mi kówó mi. Àǹtí mi ni ìlè mú wo yín mi ìmúwó yìí. ṣé àǹtí mi adémidá ló wá kó mi báyìí ṣé àǹtí mi adémidá ló wá kó mi báyìí àbí kí ló ń bá mi sọ ṣé ń tẹ́ pàjọ́ rọ́ọ̀sù ṣé òun ló tún máa kọ́ mi lọ́wọ́ ni ó lè bá mi kówó mi. àǹtí mi báwo ni mo ṣe máa mú wọn kí ni mo fẹ́ fi ṣe. o lè ní ẹ o lè o lè òun ní ẹ o lè ọlọ ọlọ ọlọ ọlọ. kí ló fẹ́ ṣe. mo fẹ́ mo fẹ́ fún lẹ́pẹ̀. o fẹ́ ṣe pé wàá ṣépè fọmọ mi nítorí kí ni ó ń kọ́ mi lọ́wọ́ ni. ó lọ́wọ́ ló kọ́ ó rí ọ̀pẹ o ah, ah. ká ní aláàtà tiẹ̀ wá ń rí ọmọ mi bí ẹni pé ó ń jalè tó wá ń ṣépè fún ṣó yẹ kí èpè tún wá látẹnu tiẹ̀ ọmọ ìyá ẹ̀ ìlú kan náà ni mo fi gbé yìí. mami òun ló kú. bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún ẹ sọ̀hún aláìlójútì. déhùn mi ṣòkó wẹ̀. Mami, ẹ mo ẹ̀rọ kí mo máa sọ pé ẹni tó bí olè lọ́mọ kò rọ́mọ bí. Bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀, ṣé nǹkan mú ẹni? Ṣé o mọ̀ pé òwe tó pa yẹn? Èmi ló ń bá wí. Ẹni tó bí olè lọ́mọ ò rọ́mọ bí. Ó fi hàn pé mi ò rọ́mọ bí báyìí. Àbí ìtumọ̀ ẹ̀kọ́ yẹn? O ò sọ pé kí ni? Ṣọ́ ààrẹ o. Ṣọ́ ààrẹ gidi o. Àlórí ẹ ò pé orí ẹ ti dààmú. O ò mọ ohun tó kàn, o ò mọ ohun tó tọ́ sí ẹ tábùrù ẹ̀ bá mú owó ẹ̀ ṣé o lè náà ń pè yẹn. o lè ní màámi. gbẹ́rù ẹ̀ sàn. èlò lówó ọ̀ngàn. thirty five thousand. ṣé ó tán mo ní ṣó tán. màámi ṣó tán. torí ẹ̀ ló ṣe wá ló fẹ́ máa ṣépè fún ọmọ ẹ̀ nkún tó yẹ kájọ pawọ́pọ̀ kájọ máa ṣàdúrà fún kọ́lọ́n bá wa mú ìtìjú kúrò nù ayé ẹ̀ ó mọ̀ pé àbùkù ni ó fẹ́ wá ni á dẹ̀ fẹ́ lọ. ó fẹ́ wá. á fẹ́ lọ kì í ṣàṣẹ bí mo ṣe bí nìyẹn máa fún ẹ lówó ẹ padà. rábíà tù ló lọ rọ ló tọ̀ yọ́bọ̀ òun ló dẹ̀ mú tó rí kó tó sọ pé àbí gbẹ̀yìn òun òun lòun máa fà á lẹ̀ láti pé kó jọba bónígbà bá ṣe kú bẹ́ẹ̀ bá ṣe máa bá gbé gbogbo aládẹ ti rí báyìí pé àti rọ́bà yìí ká tètè mọ tó bá kàn láti fọba jẹ. ṣé ẹ ti ẹ rí èmi nínú mi dùn jù ẹ wo tẹ bá rí fẹsí nínú mi ẹ máa ní kọsẹ̀ nítorí pé ó jẹ́ obìnrin obìnrin lèmi náà màá máa tọ́ sọ́nà màá máa bá sọ obìnrin sóbìnrin wọ́n ṣe é ṣe tó ṣe ń da màá máa bá sọ ẹ̀kọ́ yẹn ká ránṣẹ́ pé àràbà kó mu wọlé yìí kó ṣètùtù yẹ kó ṣe fún. ẹ̀hẹ́n àdè ṣe coronation ọjọ́ tèmi tẹ̀ dúró de gangan yẹn màá lè pe àwọn tèmi kan wọlé kan wá wo cultural heritage at display. ẹ̀yin olóye ẹ kú àtótónu ìgbésẹ̀ tá a gbé yìí ìgbésẹ̀ dáadáa ni ṣùgbọ́n nǹkan kan ń kọ mí lóminú. kí tún nìyí. ẹ ṣe nígbà tí Rábíátù máa mú ọmọbìnrin wá bá wa láti jẹ oyè ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ wà ń bẹ ìkejì ìkẹta àbígbẹ̀yìn ẹ̀ ló wá mú wá fún wa láti wá jọba kí ló ṣe àwọn tó wà wájú ẹ̀ nítorí pé mi nígbàgbọ́ pé àwọn ti wájú yẹn eh, wọ́n ti ní. no no no no no no o sì no. no ṣẹ́sí ibi tá a máa rò pé a máa bọ́gbọ́n ká lọ bọ́gọ̀ mbẹ̀ ibi tá a máa rò pé a máa bọ́gọ̀ ká bá ọgbọ́n mbẹ̀ in fact ká tiẹ̀ pa yẹn tì kí ni gbogbo wa jágbàlagbà ń bì fún ẹ a máa tọ́ sọ́nà náà ni nàá àbí kí ni kí ni mo wí. ojútùú ọ̀rọ̀ lẹ́sìn that is just it. ẹ má wò lè jẹ́ ká dára ara mu ẹ jẹ́ ká ránṣẹ́ sí àràbà kí wọ́n mú ọmọ yìí wọnú ilé yìí kí wọ́n ṣe ètùtù ọjọ́ méje tó yẹ ṣe fún kí wọ́n dẹ̀ láago káàkiri ìlú pé ijó mẹ́ta o káwọn èèyàn má jáde o àlè tutù tá a fẹ́ ṣe kọ̀bọ̀ ogorí àpèrè kí lu orí. lẹ́yìn yẹn á dẹ̀ ṣe ọbẹ̀ mẹ́rìmẹ́rin tó á dẹ̀ pẹ́ àwọn èèyàn kan wọlé. ẹjọ ẹjọ èmi lábàá kan o mo lé lérè kan tí mo fẹ́ dábàá pé káàkiri. ìwọ gbàgbé ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tó fẹ́ gbé nísìnyí máa ṣàfihàn wa ṣe wọ́n eh, eh, eh. kọ́ bá ti sọ pé òun fẹ́ ṣe pé náà la máa bá ṣe àbí. yes uh, but awas olóyè a máa mọ ọ̀tá tún máa ṣe lẹ́yìn gbogbo yẹn there there there is merriment kò kàn hmm? ṣe pé yes there is merriment oh, owó wà láti ná ẹja ná níná lówó. Ah, kí ló ń ṣe ọmọkùnrin gan-an kí ló dé tó yẹ pé mo yẹ kọfí báyìí ló ń parẹ́ wọ́n ní sèdíwà kẹ́nìbọ̀dì má jáde kúrò nílùú ó lè tún ní ìbámu sọ́kò má jáde má jáde tí wọ́n sọ fún mi dókòwò sọ̀rọ̀ gan ni kí ló tẹ̀lé ṣé polo ń kára àwọn tòtò báyìí wèrè mọ́lọ́mọ́ eléyìí o òpó táwọn èèyàn gbàgbé àkọ́kọ́ àwọn sẹ́ni kún àṣà ìdòpó àwọn èèyàn ń bẹ lórí òkè sọ́ọ̀sìpẹ̀tọ̀ ọkọ̀ ti dòpó fásitì ìjọba ń fún polo ọmọ ìkọ́kọ́ àwọn kú ìwọ̀n tó wá sọ pé ẹ̀ sọ́fẹ́ dòpó ọ̀sán. ṣé orí mi ò ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n bá wọn ṣopó òkùtọ̀ gangan ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n fojú. ọ̀pọ̀ ọ̀làgò ìgbà tó bá wọ́n kúrò ní òṣòpó ti orí pé ẹ̀yọ̀ngẹ̀ ah, ta ló fún ọ̀làgò tó òṣòpó táwọn máa ń kọ́ sórí pé tó òṣòpó lè mú jẹ́ tó pálẹ̀ náà lọ́bẹ̀rẹ̀ òpó wò ó sólè mi kẹ́tẹ́ mi wáyé èmi ní ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ ńlá àtòwò ńlá fún mi ṣé orí ìṣèdè àtìsémọ́ àtòrò ó kó máa bá gbọ́ fámílì àtẹ̀bí mi o èmi ń ṣe wàhálà kí n tó lónìí àti pẹ̀lú tí mò ń lọ kò ń ṣe ìlú ìlú èrè kejì ni kí ló wá kàn mí bí òkú ìyá àbàdàn mi ò lọ́gbọ́dọ́ kàn mí bí òkú ìyá àbàdàn pẹ́pẹ́sẹ́ o ọ̀rọ̀ yan o mo gbọ́dọ̀ ṣe kinní kan o àbí dáhùn. o rí mo ṣe ń wẹ̀ iṣẹ́ wo ló wà important sí láìfu ẹ àbí ṣé o mọ̀ túmọ̀ mọ̀ kó ẹ ìyá ọ̀sùn lórí ìwé dàgbà ló fi lè mọ̀ túmọ̀ ṣé ni wọ́n dá ọjọ́ kò ní wò ó àtọ́bátọ́lọ́gbìn ṣé ń gbọ́ àti òfin ara ẹ̀ àti àṣemọ́ àti gbogbo wọn ayé wọn jọ bàjẹ́ wọn jọ ṣòfò dànù ni kò sí kótó kan wọn lè fi tí wọ́n dí mi lọ́wọ́ èmi ní láì tèmi ni. jọ má bínú ọkọ mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ tí wàá dá mi ló ń ṣá. tó bá mọ ọkọ lọ́wọ́ mò ń gbọ́. nínú ìséde o àti kábíyèsí mi tó fẹ́ yàn sórí ipò ewu ló ń dùn ẹ̀ ń bẹ́ẹ̀ gungungungungungun. obì ní òòta lè ní obì bẹ́lẹ́ bọ́tọ̀ mi sọ́ra rẹ̀ rárá síkà síkà kọ̀wọ́ pátá kọ̀wọ́ kọ́mú gbogbo àbíyá ń somi sóró. bẹ́ẹ̀ ni nǹkan mi ti ẹ̀mọ́ kan tí mo kúkú wí lára ẹ̀ ẹ́ mi ìmọ̀ kan kò ah! lọ. kí ló tún dé kí lẹ tún kí lẹ tún jọ ń fà láàrin ara yín kókó mi ni ìwọ náà mọ̀ pé wọ́n ní ṣèdè wà nùlù mo dé sọ fún pé kó má jáde kó má jáde ló lóun ní contract àbí àbí iṣẹ́ kan tóun fẹ́ gbà nílùú òdìkejì ó ti wá jáde báyìí. ó ti lọ ah, ṣé bóun ṣé bóun lòun ṣé bóun ló bá mi tí màá ṣèjọ ń fà lọ́wọ́. ìgbà tó dẹ̀ ń jáde ó dẹ̀ ń wò ó fẹ́ yẹ kó sọ ẹ́ dopọ̀ ǹsán gangan àbí. ṣé mo fẹ́ so mọ́lẹ̀ ni ah. odidi géńdé ọlọ́ ṣé mo fẹ́ so mọ́lẹ̀ mi sani so mọ́lẹ̀. tí o bá ṣe pé ilé mi àti ẹ gan pé kò jìnnà síra pé ó jẹ́ lé sílé ṣòro oyin gan kò yẹ kí n tiẹ̀ lè dọ́dún ẹ̀ so o fọ́kọ ẹ sílẹ̀ o fẹ́ jẹ́ kó sọ ẹ́ dopọ̀ ǹsán gangan. ṣé gbígbà mí lọ́wọ́ ọmọkùnrin yìí má gbà mí má gbà mí. wà á tọkọ ẹ iṣá anyway ìgbà tí mo ń bọ̀ wá kí ẹ náà nìbọn mo rí bí mo pàdé ẹ̀ lójú ọ̀nà mo rí bẹ́ẹ̀ ṣe jọ́ tún ń fa kí ló jẹ́ kí n ò kí ló tún ṣe. mo mi ò tẹ mi ìráyè àti sọ mi ò tẹ mi ọgbó mi ò tẹ wá òkè mi wá òkè mọ mi wá mo ṣé mi ò ní wá mo máa rí ẹ máa sọ̀rọ̀ létà máa sọ̀rọ̀ létà ah, ó dáa ó lè pa mí o ó lè pa mí èmi kọ́ ló máa pa o. Ah, ah. màmá ẹ. àṣìbọ́lá. àṣì ah, mo ní kẹ́ dúró dè mí bọ́lẹ́ sùn lọ. nígbà tí mo retí ẹ títí títí mi ò rí ẹ ẹ kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé torójú tí mò O rí yìí ó yàtọ̀ ojú ẹ̀rín wípé kí ni èèyàn máa dùn. ẹ sọ fún mi pé ẹ ti gbọ́. kí ló ṣẹlẹ̀. o ti wà everywhere now. níbo kí ni nǹkan yẹn. ẹ gbọ́ pé adéwùmí fẹ́ jọba. adé kí ni. adéwùmí. ta ló tiẹ̀ ń jẹ́ adéwùmí yẹn náà. màmá ẹ stop ẹ náà girlfriend mi. ẹ ẹ òun ló fẹ́ jẹ ọba eh, ló wá kójó ló wá kólù ló wá ń bóyin bíi ti pé mọ́tò ló rà tàbí o fẹ́ sílé. bóyin báwo mò ń bọ̀ láti ibi táwọn ọ̀rẹ́ mi wà á ti dáfàjìlẹ̀ everybody ń mu ọtí lọ́wọ́ pé ah, ah, ọkọ̀ ọba lọ́la. wọ́n hmm. <laughs> bá pẹ̀ nà ni eh, ó gbọ́ ó nà àwọn ọ̀rẹ́ ẹ̀ gan tẹ̀lé ń sẹlibrétì yẹn ó dà ń porí gangan ò pé ẹ torí torí wọn bá pé ni nígbà tí ìyàwó tiẹ̀ bá jọba jọ kí ni ìwọ fẹ́ jẹ. ẹ ọkọ ọba náà. ẹ ò gbé síra wọn ni bọ́ọ̀lù ṣe máa mí sí ẹ papọ̀ wá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni ìwà àjọ lórí. ọ̀nà wọn ń jọ lórí nílẹ̀ ọkùnrin jọ lórí. jọ sọ fún mi ṣé obìnrin náà ń jẹ ọba nílẹ̀ Yorùbá. obìnrin lè jọba jáde ilé obìnrin máa ń jẹ ìmọye nǹkan tó. bẹ́ẹ̀ ni sọ́run aláìníojú ti aláìníròònù ará Galatia ìyàwó ẹgbẹ́ ìjọba náà lọ́wọ́ akọ́jọ́ lọ kọlù ọba ti gbé wọn gbẹ máa bọ wọn fẹ́ yín báyìí inú ẹ̀ dẹ̀ ń dùn àbí mo ti rò pọ́nrọ̀ gidi ló fún ló bá wà ní mi mọ̀ pọ́nrọ̀ rádaràda ni ṣé mo lè máa lọ. ẹ lè lọ because n sìn mo ti rí pé mi àti yín ò jọ sí ní same page because mo expect kí inú yín máa dùn ni ṣé èèyàn máa sọ pé ìyàwó èèyàn fẹ́ ṣe nǹkan re kí inú máa bí ọkàn sìn. tó bá jẹ́ nǹkan oore tó dáa ni. nǹkan oore tó dáa ni. ilé yóò dáa. ẹ̀ṣẹ̀ wo ló wà nù kíyàwó èèyàn ṣoríire. ẹ mo fẹ́ jáde kò sí wàhálà ìjọba fẹ́ wà nínú lè dúró nulẹ̀ ah. mm. tó yẹ kí ni máa dùn kẹ́kọ̀ọ́ máa jó pé. Mm. kábíyèsí o ẹ bá ti rí ọba tiwa ẹ máa ṣàkíyèsí ṣé ìmọ̀ ni ọba tí a lè ẹ kábíyèsí tiwa fi jẹ́kọ̀ mọ̀ ìdọ́gọ̀gọ̀ ọba tiya ọba tó pọ̀ bá jẹ ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ bàtà apẹ́ lẹ́sẹ̀ ọba tí a lè léyìí jẹ́ kó mọ̀ ó pọ̀ kẹ́ ẹ fi lẹ̀ ó yẹ ẹ fi ah, ọba ọba ọba tí a ìwọ má ṣe wàhálà ẹ bá mi kírọ̀ fọba tí a nà ó. ó yá ṣẹ́fẹ́ gbọ́ kí là ń fọ ọba pé ọba ọba aláṣẹ ẹgbẹ́ yìí kí là ń fọ ọba pé ta ló jọba ta náà fi jọba ta lọ rí ọba ta lọ fọmọ jẹ èwo ló ń ṣẹlẹ̀ gangan ọgọ ẹja wa. wá kí ló ń ṣe ẹ bẹ́ẹ̀ sì wáyé tó máa ń bẹ́ bí ọ̀yà báyìí tó bá tiẹ̀ lójú inú àwọn àjá ẹ̀ kò yí ẹ àwa great grandmother wa béèrè lọ́wọ́ wa pé kí ló ń ṣẹlẹ̀ àdé máa làwọn ẹ̀ because làwọn mi ni bàtà ń ké ló tún fẹ̀ ṣé orí adéhùnmi tó wà ń bíbà yìí yàrá kù yà ẹ òun kan tó jókòó ìwọ̀n wọn náà fi jà kí ló ń jáde lé bá ọba mi wáyé òun ló fẹ́ jẹ́. kọ́mọ ní. ibo ló ti ń pín ìtajà tó kọlẹ̀ mọ́ báwo lè ṣe ibo are you purposely intentional. ooo gọbẹ sí i wọn kọ́ àdùn ìṣàkóso àṣewàṣe báyìí náà àwọn bọ́ọ̀lù náà olùṣègùn ọkọ̀ náà ṣé ó jésù lẹ́nu wọn dáhùn ìbò ni àbí wọn wọ́n wọ̀ pé àwọn ọmọ ọba rẹ̀ wọ́n ọmọ ọba rẹ̀ ló wù ú ni ó lè kọ́ ni ó kàn án àwọn ọlọ́kùnrin yìí. làásù wọ́n gbé kínní yẹn wá wọ́n lè ti gbé wá. ìwọ ló bèbí yìí kí ni fọ́ọ̀sì wọn bí wọn ó ní ẹgbẹ̀rún mẹ́ta àbí mẹ́rin o. kí ló dé káwọn bàbá ṣe máa ń go wrong báyìí. ṣé wọn ṣe wọn ṣe sọ ẹ̀rọ ló ọ̀rọ̀ nípa mú ìwọ̀n wá bù ọ̀sẹ̀ nípa ó lè pé ibi wá yẹn lọ́mú ní ibi wá yẹn wá ń dà láàmú. ilé ti ya wèrè o. tọrọ bá ti rí bẹ́ẹ̀ bàkà tọrọ bá ti rí bẹ́ẹ̀ níwájú níwájú adélé ọba ẹjọ́ ẹkọ tí a. ẹṣẹ ló ṣe wù yín. ẹwà ẹwà ṣe rí wọn kì í bá èmi du ipò o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ni apá ọ̀tún bọ́ba díyòkó yẹ́yìn ọba tíya. hello mami. Ajíbọ́lá ṣàlàáfíà ni o wọ́n ok màá yín kọ̀ mọ́. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi náà wà dáadáa o ẹ sì kú palẹ̀ mọ́ tìyàwó ẹ. tó fẹ́ gorí oyè. ìyẹn ti dọkọ ọba nìyẹn o. ẹ mo máa fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni. ṣé kò le. ṣé tí obìnrin bá ti wà lórí ipò àbí tó bá ti lọ́lá tó ti di pé ó ti jẹ́ nǹkan. mo ṣe kò gbọ́dọ̀ lọ́kọ mọ́ ni ọ̀rọ̀ ńlá ló béèrè yẹn o Àjíbọ́lá mi ò ní parọ́ fún ọ tí Adéwùnmí bá ti gorí àpèrè gẹ́gẹ́ bí ọba kì í ṣe pé kò lè lọ́kọ ó kàn jẹ́ wípé ọkọ tírú wọn bá ń fẹ́ ó gbọ́dọ̀ ṣe sùúrù tó pọ̀. sùúrù. Hmm, sùúrù tó pọ̀ ni o torí tí ọmọbìnrin bá ti jẹ adelé tó ti jókòó lórí àpèrè gẹ́gẹ́ bí ọba àlú ó ti da aláṣẹ. ṣe mọ iye ọdún tèmi àtàdéhùnmí fi ń fẹ́ra kó tó dọ̀rọ̀ kó dórí ipò òkè torí kó ti wá dórí ipò tó ń sìn so màá tún ṣe ní sùúrù fọ́dún mélòó. ó lọ́jọ́ ohun gbogbo ló ní ìgbà àti àkókò nígbà tí ó bá parí à ń jọ adélé tán á tún padà sábẹ́ àṣẹ tiẹ̀. ok kò sí wàhálà ó ti yé mi alátiṣe mi màmá ti ṣe ara ẹ̀ màá tún ní sùúrù. ó dà. ìgbà tí màmá fi ní sùúrù tàyí bá máa fi parí ṣe bí ẹ máa padà complain kò sí wàhálà màmá mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ màmá. uncle mo ti gbọ́. kò burú a ní pàdé ayọ̀ ò káre. mo ti gbọ́ màá ṣe màmá ṣé bẹ́ẹ̀ ló ti ẹ̀gbọ́n rárá ni ló mú wà lórí fóònù ẹ̀ ṣe òun kú òun kàn ṣé kí n cut fóònù ni ẹ̀ kò máa jẹ́ kí n máa kanra tí ò kàn yín mọ́ yín ẹ mọ nǹkan téèyàn ń gbóṣù ẹ mọ kí ló kí ló ń ṣèyàn òun ṣe òun kú òun kú torí mo rán ẹṣẹ sìn kí n kúrò lórí fóònù fún ẹ. ẹ má bínú sá. má jẹ́ nǹkan ra mọ́ ẹ o tó ń ṣe mí kọ́ ló ń ṣe ẹ o wá fà pẹ̀lú nǹkan tí mo rán ẹ. ó ti wà ní mọ́tò bó mi mọ̀ pé ìbà ilẹ̀ wà mo ti ń wá iná. mo sọnù ni wà tó ti rí mọ́tò mọ̀ pé mo máa wà lára ni ẹ má bínú sá. kí ló ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ ọrùn tó gẹ àti aṣọ tó wà lára yìí. sá. Ah, <laughs> ẹ̀rín yẹn pa mí ẹ̀rín yẹn pa mí òun ṣe nígà jẹ́ kán kó ẹ ní kọ́ńtì tá a wà yìí o tí ìmúra báyìí gan wọ́n kó wọn jẹ́ kán gbé ẹ wàá rẹ́ni tó máa gbà ẹ́ lẹ̀. owó yẹ́wọ́ yẹ́wọ́ ló ń ṣe nìyẹn. ọmọ erékeré tí mọ́mì ń ṣe ṣá erékeré gbà tó ń ṣe tẹ́ ní kí màmí mú ọjà bíi àmọ́ wá tábà tẹ̀ máa wò láàrin gbogbo apẹta ló yẹ kọ́ fún tábà wò pé alásùbọ̀n wa ẹjọ́ ká fún lásùbọ̀n wa débi pé adébíyìn pé òtẹ̀ bá wa gbélé mọ́ ìyẹn ti lọ ti kò ń wọ́n wá gbé ọjà bíi àmọ́ wọn wọ́n wá mu wọ́n fà lé adéwùmí lọ́wọ́ wọ́n má adéwùmí lọ síbẹ̀ níbo ló ti ṣerú ẹ̀ èmi ni mo rò pé yẹ kó mú lọ nà àwọn èmi gangan sista mi sista mi clayton stress brain yìí báyìí <laughs> kò lè possible ni mami ṣe máa ní pé adéhùnmí làwọn fẹ́ mú lọ for what kò lè work ni. Oh, kò lè work náà kò lè work àǹtí mi. mo mi ṣeré mama sọ pé kò lè work mama sọ pé kò lè work ó ti work gangan mami ti mú adéhùnmí lọ rẹ dì tọ́bánitẹ́ ẹgbẹ́ kìíní ìwà ẹ̀mí ló kọ́ ẹgbẹ́ kìíní ìwà ẹ̀mí gangan ló kọ́ ṣé wọ́n ti bójú mi jẹ́ sista mi a ní pé kẹyẹ sọ pé wọ́n gbé òun lọ mú lọ sí palace kò possible ṣebí tó bá ṣẹ̀ máa mú yàn ló máa jẹ́ èèyàn àbẹ́ mi èmi ò tiẹ̀ kí ẹ̀ ń tèmi náà because ọ̀rọ̀ ọba ẹni ò kò síkọ tó kàn mí but ẹ̀yin làgbàlagbà ilé ẹ̀kọ́ fún ìkókó tí kò dẹ̀ yẹ yín lọ́rọ̀ màmí ni pé màmí smart gan-an tẹ́ ẹ̀ bá mọ̀ mhm. ọ́n hàtì fún ni gbogbo tó ń ṣe ọkàn ń ṣe ṣe pé kó lè rò pé ah. torí àwọn láìkí ẹ̀ náà ṣe ń ṣe bẹ́ẹ̀ fún ọ́n ṣe máa mú lọ. kí ló tí wọn náà lè ń faná báyìí ó ti ń faná o ṣé ò já ni Mami láìka ọmọ yẹn gangan ni wọ́n fi ń tú ẹ̀sẹ̀ mi àti ẹ̀ nà ọ́ mo náà ti mọ ọmọ lòun sọ pé kinní kan wọ́n á tó lórí burúkú o. Ah. ẹni sùúrù nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé òun ló fẹ́ lọ fàálẹ̀ àbí òun ló fàálẹ̀ láti jọba. wọ́n ti fàálẹ̀ gangan láti jọba. Ah, ṣé màá mi mú mi ṣeré ni. ọlọ́run. kò lè wọ́ọ̀kì ó ṣe máa náà òun ló fẹ́ lọ jọba máa ní sàkànfẹ́ kíkọ déjọ́ kíkọ sunulẹ̀ kí gbogbo kọ́kọ́ bàjẹ́. Ah. for what ìwọ yìí wá ni. ọlọ́run kò yé mi. Ah, màmí ti ah, màmí ti kọjá àyè wọn because ọmọ yẹn ọmọ tó yẹ pé ó ń jalè gbogbo òsìkò tí kò lè jí tó bá dé palace nsìn á mú gbogbo àwọn ìjòyè àti gbogbo àwọn aráàlú akọ mú gbogbo akọ àwọn lẹ́ẹ̀kan náà àti ìlú everything. ṣòwò ah. ṣòwò kan tó ń dùn mí láyé ṣòwò kan tó ń dùn mí èmi ti polongo ara mi mo ti sọ fún ọ̀tẹ̀ mi ń gbòòrò ní pé èmi ló kàn èmi lọ́ọ́ bá kàn tí mo ti fowó ṣe fàájì fáwọn ayé gan-an fáwọn ọmọ tèmi ń gbòòrò Tinubu wọn ti ń dùn pé ah, aláyé tó bá wọlé ìlú ìyá mi tìtìtì. ẹ ti wá dunnú gan. ọlọ́run tó bẹ̀rẹ̀ ìyá bojú mi jẹ́ ah, kò dáa. bóyá ìṣe wá bojú mi jẹ́ mi ká bojú wọn jẹ́. Eh, eh, ìyá débi pé máa bojú ẹ̀ jẹ́. èmi ti rí o confam. iná ti wọlé ọ̀dìyà. mo wà bí mo wà bí náà ẹ gbọ́ kí ló wá ṣe network tèmi èmi ò tí ì o but anyways mo trust ẹ ṣá. ó tù wá ń bẹ̀ máa fọdù à ń bẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn o ò ti yẹn sìn. àmọ́ nǹkan kan ń ṣe mí tí ò yé mi owó tẹ̀mí rí yìí ó fúyẹ́ létí ó fúyẹ́ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo àdàlà mọ nǹkan tó la lè wù sáàrin wa tẹ́mi là kò kéré nu ayé ọkọ̀ tó fi wájẹ́ pé one point eight lèmi rí kí ló ṣẹlẹ̀ ibo ni tó kù wà. Ah. ọ̀gbẹ́ni farabalẹ̀ orí one eight one point seven lèmi rí báyìí náà òun parapa òun pariwo ó tètè sọ. àṣàkè èèyàn mavis èèyàn àjọkẹ́ ó yá báwo la ṣe pín ìwọ rí one eight ìwọ rí one seven èmi one seven fifty kí ló ṣẹlẹ̀ kí lè fi pín gangan kí ni criteria tẹ́ fi pín ẹ jẹ́ kí n mọ̀ mi ìfẹ́ ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀dẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan gangan ẹ sọ fún wa kí ló ṣẹlẹ̀ gangan gangan kò yé mi mọ́ o. ó ti padà sílẹ̀ ó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́run ẹ́ ẹ lè gẹ̀ẹ́sì tó wọlé sí ìbàdàn ó dún bí bọ́ǹbù ní ọlọ́run aláàmì lè wọlé pínpínpín. wá kí ló ṣẹlẹ̀ gangan. ó ṣe máa ń jẹ́ gangan nìyẹn. bẹ́ẹ̀ wọ wá bọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ gangan wojú mi kò bá mi sọ̀rọ̀. wetin she get me i no get she get front i get front she get back i get back kí lè fi ń pín kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀rọ̀ wẹ́lẹ̀ ṣe é lọ́wọ́ sọ̀rọ̀ ìṣọ̀dá fẹ́ǹsì which levels ẹ wò ẹ wò ṣé tí ẹ rí iṣẹ́ yìí èmi ò ṣe nítorí owó mo kàn ń ṣe for fun ni. iṣẹ́ mẹ́ta gan wà lẹ̀ tí mo fẹ́ gbé sílẹ̀ fún yóò yẹ ẹ tún sọ mi ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa náà. ṣe ilé wọn dùn nígbà míì sá ni wọn pa àfihàn ìlú sá bẹ́ẹ̀ sùn sá ṣé mo máa ṣe wọn wọn tó ń gbé bákan mi ṣèkọ́ mi ṣèkọ́ mi ṣèkọ́ mi sá tó mi níyàká yẹn ni sá ọmọ ìyá mi máa ṣèkọ́ bẹ́ẹ̀ wọn ó jẹ́ sìn bá ti pé wọn ìgbàgbọ́ ìlọ́rọ̀ yẹn ló ṣe láwọn gbọ́ ó lè jọlé lọ́ra àwọn abẹ́síra abẹ́síra abẹ́síra lẹ́yìn ìdájọ́ lẹ́sìn ìyá nígbà yọ ọmọ ìyá mi. ok kó ní mẹ́ta kó ní hundred bá ṣe ń ṣe tẹ́lẹ̀ nípa orí òjò rí ṣé torí pé wọ́n á ní iṣẹ́ mẹ́ta ní ìṣìlẹ̀ṣẹ̀ wá lẹ́ṣẹ̀ wá yọ ọ̀bẹ tí owó tiwa tẹ̀ ẹ̀ rẹ̀ tẹ̀ ẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní yé màálù ìṣàgbó kí ló ṣẹlẹ̀ kọ́kọ́. benzema no be play o lórí yẹn bẹ̀rẹ̀. no be play o boys ma ya o. lórí yẹn bẹ̀rẹ̀ ẹ kúrò lórí ẹ o ẹ kúrò lórí ẹ o. ogun rọ o boys ma ya o. ẹ wá nà àwọn ìkàkùn ṣe ní nà àwọn ìṣàkóso ẹ mọ̀ nà à. mi kú wọn mi sọ fún ẹgbẹ ẹgbẹ báwọn bẹ báwọn fún mi sọdọ mi kú ni sínú ọdún mi ṣe ni ẹwà ẹwà ẹwà fún ambulance o ẹwà akọni lọ àmọ òye jẹ ọgbẹ oyin ni ṣé wọn kò sí lẹkùn lẹ́yìn ni ka ẹka mẹrùkà mi ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló kìtì ẹ̀ ni pé ká máa mú nǹkan èèyàn mọ́ nǹkan ṣé ká wí pé nítorí pé kò síṣẹ́ ni àbí kí ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gangan náà. kò máa ń ṣe torí pé kò síṣẹ́ tàbí ìlú tó le koko. bẹ́ẹ̀ ni àwa gangan ni ká dẹ́kun ìbàjẹ́ tó ń lọ lọ́wọ́ ẹ̀. bọ̀ má parọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ ọlọ́run á túbọ̀ máa kún wa ní apá. àmì o àmì. <laughs> but babe how far ibi tó wá post ẹ lọ yẹn hmm. because <laughs> mo gbọ́ pé gbogbo atrocity tó wà nílé ayé òun ló pin sílùú ibi tó ń lọ yẹn. well ibi tó post èmi lọ yẹn èmi ti fira mi sílẹ̀ mo ti submit ara mi fún ìjọba i am ready to serve them anytime really? any day yes really <laughs> um ṣọwárí gbogbo atrocities tó ń ṣẹlẹ̀ àwa ara wa yìí náà ni ká fọwọ́sowọ́pọ̀ hmm. ká lè dẹ́kun bàjẹ́. ah òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ kọ́lọ́run kún wa lápá láti ṣe kí ni láti fọ ìlú yìí mọ́. yeah we will do it. amen. má ṣe. mo gbé ká má parọ́ mo máa mí sẹ́ i will miss you too. <laughs> mo máa mí sẹ́ bọ̀ any wish me no retreat. no, surrender. ah we continue. kí ni nǹkan náà nù ṣé orí bó ṣe ń wò mí tí wọn bá fi àṣírí sí mi lọ́wọ́ ìbẹ̀rù máa bà mo jẹ́ ẹnìkan tí ò sọ̀rọ̀ yàn fún yàn jẹ́ ẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ ṣé lọ́fíìsì wa nǹkan ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé o bìlífù wípé ọmọ tó wà ní reception nísìnyí ọ̀gá ti fún lóyún ah, èmi láṣìírí bó ṣe ń wò mí ṣé wọn aṣọ kan tó fọ́ ni ṣé o pé kọ́gà tó fẹ́yàwó tó wà lé wọn tó bímọ kan ọ̀gá tí mo mẹ́ta síta tó wà nípa àwọn ọmọ eléwédú ló bímọ fún ọ̀gá irọ́ mo ń jẹ àgbọ̀ wo ló wà ń bẹ̀ ọ̀wọ́n fàṣírí sí mi lọ́mọdé ní fẹ́ fàṣírí sí wọn náà lọ́wọ́ kó lè bá mọ̀ ìgbà tí mo délé gẹ́tìmá ṣé o mọ̀ pé bíọ́lá ìṣẹ̀dọ̀ ọ́fíìsì wa ni bíọ́lá ti ń bá gẹ́tìmá ń ṣàṣepọ̀ èmi kàn dé ní ọ̀rọ̀ mi bò tọ́lọ́ ń fira ẹ̀ á fi bàṣírí fún wa ní mi lè fẹ́ máa rojú ẹ lẹ́jọ́ kàkàkiri ọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí mi sọ fẹ́ nìkankan bí ẹlẹ́yìn ìyá ayọ̀ mo sọ fún Bọ́lá àti ìbílẹ̀ tán mọ́rán ló ń jẹ yẹn irọ́ mo sọ fún bàbá tí mo bá wá gé koríko náà èèyàn tí mo sọ fún òtítù bẹ́ẹ̀ lọ torí pé kí ni mo yàtọ̀ sáyìn tó máa ń gbọ́rọ̀ lọ́rọ̀ tó máa ń sọ síta tó Ọlọ́run gbọ́ mi lè sọ ẹnìkan fẹ́ dàlà ìtàn jẹ́ ìjà ìtàn ṣùgbọ́n pé ìyá akúdí wọ́n ti lóyún wọn lọkàn ló lẹ́yìn ọmọ mẹ́tàdínlógún ìyá àkúndí ṣé ẹ fẹ́ gba local government lọ́wọ́ ìjọba mi kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọmọ seventeen kọ́lá jẹ́ kan bíi tó àbóyún ilé torí òun wọn ti fẹ́ ọ̀nà sọmọ tó wọn tán bá lóyún ọmọ àbá kú ọlọ́run ṣe kò sí wàhálà wọn agbófinró àti ìsàárè wọn ni hmm, kò sí nǹkan kan kò sí anything mọ́ o wọn àmà tí kò dọ̀tí PSP ò tí wà o PSP ò tí wà kó dọ̀tí gbogbo nǹkan tó wà lọ́fíìsì pátá mo fi sí ẹ má jẹ́ kẹ́nìyàn kan gbọ́ o má jẹ́ kẹ́nìyàn mi lè ní sọ omi omi kẹrin nǹkan náà ó mọ̀ ti ra bọ́ọ̀sì tuntun ẹ̀ẹ́n ó ti ra ah mo bọ̀ mo bọ̀ ọ̀gá sí ọ̀gá sí ó ti ra bọ́ọ̀sì tó wo ibẹ̀ ní ìfi tìsí náà mo ń bọ̀ kí n tó wá mu lórí mọ̀jú jíjẹ ń dé mo bọ̀. ẹ fi mí lẹ́jà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ máa mi. Jíbọ́lá Jíbọ́lá ṣe bí wọn ni mò ń pè. mo ń dá yín lọ́wọ́ o lè fẹ́ ni mo sọ fún ẹ o dẹ̀ lè fẹ́ nìyẹn. kí là ń sọ kí là ń sọ ah àná ò lè fẹ́. àná bóyá kẹ padà sókè because nǹkan tí mo máa ṣe ni mo máa ṣe. Jíbọ́lá ah. àná ò lè fún òòṣà. kò kí n ṣe òòṣà Adéwùnmí ni kò ń ṣe òòṣà báwo ló ṣe jó òòṣà náà. ìyẹn nígbà kan la Adéwùnmí ah. ó ti di òòṣà torí pé bó ṣe fẹ́ di ọba yẹn ó máa wọ ìpèbí ìbádẹ́ ti wọ ìpè mi tó bá ti padà dé ó ti di òòṣà nìyẹn ó ò lè fẹ́ nítorí ayé mi. kò kí n ṣe òòṣà èmi máa fẹ́ ọmọ yìí. a ní ò lè fẹ́. à ń sọ̀rọ̀ ọ̀fẹ́ ń sọ̀rọ̀ òòṣà kí ló fi papọ̀ mọ́ra wọn. kò ní dáa fúnfẹ́. ìfẹ́ yẹn máa ṣorí burúkú ni torí mi ìlè lajú lèmi lẹ̀ kí kálùbọ̀ kó wọ̀ níbo ló mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ níbo ló mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ. ẹ ah, ìwọ náà wò ṣe é pé mẹ́ta àbẹ pé márùn-ún lọ́wọ́ mi ni mi ìdèlè lajú lẹ̀ o láyé ò lè fẹ́ kó wá fẹ́ òòṣà dúró náà jẹ́ kí n sọ kinní kan fún ẹ nígbà tó bá dé ààfin ṣé olú fẹ́ kúrò lórí àpèrè tó fẹ́ kúnlẹ̀ fún ẹni àbí wọn ló fẹ́ dọ̀bálẹ̀ fún. màmá ẹ jẹ́ ká dé bíríìjì yẹn a máa mọ bá ṣe máa cross ẹ̀ dẹ́ni ibi tífẹ̀ bá ti wà a máa jọ mọ báwo la ṣe máa yanjú yẹn nu lé yẹn ṣe tó kàn nìkan. jíbọ́lá lójú ayé mi kọ́ ló ṣe máa fẹ́ òòṣà ó lè fẹ́ òòṣà ni mo sọ fún ẹ a ní ò ní fẹ́. mi ì fẹ́ sọ fún yín pé mo lè fẹ́ lẹ́yìn ìgbà àtọ́jú mi àtẹ̀yìn mi ò fẹ́. a ní ò fẹ́ ò fẹ́ jíbọ́lá mo mọ̀ bẹ́ẹ̀ sọ ò gbọ́ àbí mo mọ nǹkan tí mo dẹ̀ ń sọ o èè ńgbà eh, tó báyá jájú ẹ lójú ẹbí mi lọ fi wọ mọ́tò àbí bẹ́ẹ̀ kọ́ èmi lọ fi ń lọ kò sí wàhálà. aláyé báwo ni jọrin ó mọ wà ń lè mú tẹ rẹpẹtẹ síbi lè ní jàre fẹ́rẹ̀ mi díẹ̀ ni òun ni kí n bọ̀ tán kò sí wàhálà. má wọ burú má ti wọ táwọn máa jẹ kẹmọ. alright ó ṣe gan. star mi. báwo ni. Ah. aṣọ wọ yìí fine but eh, mo fi gbogbo yẹ kẹ wọ tó wà colourful and time ti ń lọ kí lè ṣe ń dúró ṣe. time. ẹ nà ó. lọ síbò. Ah, ṣé ẹ ní lọ sí palace ni ṣebí ní coronation àbúrò yín. pa what? palace. <laughs> láti lọ ṣe kí ni èmi èmi á lọ síbẹ̀ kí n lọ tí n bá débẹ̀ kí n kú. ìṣe mọ̀ ọmọ kan ní ilé ni. kí ni mo fẹ́ lọ mú bẹ̀ ẹ ṣe bí ìyá ẹ ti tẹ̀lé lọ ìyá olè ọmọ olè wọ́n ti jọ lọ bẹ̀ náà kọ́dẹ̀ jọ lọ máa fà ń bẹ̀. ẹ wò ah. èyí ni mo ṣe mọ̀ pé mọ́mì serious pẹ̀lú nǹkan tó ń ṣe o oh. èmi rò pé wọ́n tẹ́lẹ̀ ni hmm. ah, mọ́mì fọ́ ni gan-an. má a sọ bínú ṣe ń bí mi tó fún ẹ. Eh? tó yà jẹ́ pé mo fẹ́ dára nú mi lẹ́ni ìrẹ́ kí ni kọ́ lọ ba palace yẹn jẹ́ ni. ẹ má ṣe bẹ́ẹ̀. kí ni kọ́ kọ́kọ́ jí òun gbé kọ́ tún jí ìyá ẹ̀gbẹ́ mọ́. ẹ má ṣe bẹ́ẹ̀. láàrin six months kọ́ má rí wọn mọ́ kí ni kọ́ tọ́jú wọn pamọ́ síbì kan ọlọ́run kí gbogbo olùkọ́kọ́ dàrú náà ọlọ́run. ẹ má ṣe bẹ́ẹ̀. ah, ah ó ga ọ mo mi mo mi nǹkan tó ti wá ń ṣe mí ni pé tó bá débẹ̀ yìí sí ó máa ló máa jalè náà ni kó lè fi pamọ́. Ah. <laughs> èmi tó fẹ́ jọba jalè ń bẹ̀ ó ṣùọ̀ fún mi. Ah, èmi ti yá jù o. Ah, ah, kí ló yá jù á yẹ ẹ lẹ́nu pé láàrin òun lóye yẹn á yọ fún mẹ́fà lọ́wọ́ kan. tó bá wá jọ wá fẹ́ẹ́ nà pàṣírí wọn wá tú agbádá ẹ̀ ló máa kọ́kọ́ fi yí lọ́rùn àtìyẹ ìròyìn máa tó kàn wá lára ńlẹ̀ wọ́n ṣí báyìí kulẹ̀ ń tí ẹ kó máa wọ́n. ọba tó ń jalè tó ń fẹ́ wọ́n. ó ní pé mi ò jáde ńlẹ̀ ìbímọ kò máa jalè lẹ́yìn tó ṣọ́ọ̀ fún mi ẹni tí mo mọ̀ pé ó lè bá ojú ẹ̀ lò wá yé ẹ̀ bàjẹ́ gan ó lè yẹ mímọ tó ti kàn. àwọn òde ń ṣe àgbà ọ. àwọn àwọn ilé mi tẹ́ni rírú ẹ̀ ọlọ́run jẹ́ káwa jáde láyé wa. ṣé mo ṣe ń lọ. bẹ́ẹ̀ orí tí mo múra báyìí o tún béèrè pé ṣé mo ṣì ń lọ ni mo ti ń lọ síbi tí ìyàwó mi ti fẹ́ jọba náà. ṣùgbọ́n mo sọ fún ìlànà bíbọ kò yẹ kẹ́ ẹ lọ kò yẹ kẹ́ ẹ lọ ẹ̀gbọ́n mi. kò yẹ kí n lọ. ìtìjú kan ni. Ah. bọ̀ ṣé lè ṣé o mọ nǹkan kan tó ń sọ ni kí n má lọ síbi tí ìyàwó mi ti fẹ́ jọba. ok fine ẹ̀gbọ́n mi mi ò ágé yẹn pẹ̀lú yín but if you advice yín pẹ̀lú ọpọlọ ọmọdé tí mo ní kékeré náà ẹ̀gbọ́n mi máa advice kẹ́ máa lọ. ẹyin problem tó ní gangan nìyẹn ṣórí tó bá jẹ́ pé ọpọlọ àgbàlagbà ló wà lórí ẹ̀ ó máa mọ̀ wípé ókè o tí àfẹ́sọ́nà èèyàn bá ń ṣe nǹkan o láti lọ kó lọ fìjókòó yẹ sí nàún. ẹ fẹ́ lọ fìjókòó yẹ sí. of course. ẹ̀gbọ́n mi ẹjọ yẹn bèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ yín. mo gbọ́. ẹjọ fine tẹ bá débẹ̀ nsìn irú position wo lẹ fẹ́ lọ ṣe ń bẹ ẹjọ ṣé ẹ fẹ́ lọ jókòó gẹ́gẹ́ bí àwọn ìyàwó gẹ́gẹ́ bí ọba ni. mo láì bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ mo ní special seat <laughs> lọ́dọ̀ ìyàwó mi kò ń ṣàyè àwọn ọba kò ń ṣàyè àwọn ìjòyè ọkọ ọba special seat ni mo ní àwọn ọ̀rẹ́ mi tó bá rí wọn ẹnu ayé àìwárò pé mi kankan mo fẹ́ jọba. ẹ̀gbọ́n mi á sọ pé mi sọ fún yín o èmi sọ fún yín tẹ́lẹ̀ o. ok ó ti yé mi ó dà pé mọ́mì ti bá ẹ̀sọ́ àwọn kankan náà ìwọ náà ẹ bá fẹ́ máa sọ pé ah ok kẹjọ bẹ̀rẹ̀ sí ní kò kọ bànújẹ́ fún mi mi ò ní mú o get tún lè ṣe wo èmi àti ẹ ò lọ́rọ̀ o get hmm, mi lọ mo sì wà nulẹ̀ get out kó fọ́kọ̀. a máa sọ fún ìwé ẹ lọ tẹ́bù ẹ lọ tẹ́bù.

olóyè eh, sà yes sir ẹ ra sà yes sir akọ́ṣe yẹ̀dí sà yes sir well done sir yes sir you are from the press sir àmọ́ ah, bóyá ẹ ní ìṣẹ́jú kan tàbí méjì pẹ̀lú wa sà àfẹ́ béèrè àwọn kan lọ́wọ́ kò sí ìṣẹ́jú. Ah, no no no no no ah ah ọtún kò sí ṣe ní eh, coronation day wa ah, half. Eh, calm down calm down ah ọjọ́ ayọ̀ lè ní let them interview us so kí ni nǹkan tẹ́ fẹ́ gbọ́. ẹ ṣe gbọ́ ní sà yes sir akọni ká béèrè pé adélé wa tuntun yìí tó jẹ́ obìnrin yìí kí ni ẹ rò pé ó máa jẹ́ àǹfààní àwa àti aráàlú nígbà tí wọ́n jẹ́ adélé yìí àmì ìyẹn ò ń ṣe nǹkan tó tún yẹ kó máa bọ́dà yín because um, tẹ́ bá máa wò gbà sáwọn bàbá bàbá wọn tó wà lídìí òye ẹ̀yin náà rí bí nǹkan ṣe ń lọ nílùú náà well ẹ̀yin lè kéré ńgbà yẹn but at least <laughs> as a journalist iṣẹ́ yín ni láti follow history. Yes, wọ́n á sọ fún yín pé èkú kíbi èkú ẹyẹ i mean everything lọ so mm. nísìnyí tí àwọn náà dẹ̀ ti wọlé everything máa wà okay. Eh? yes sir ẹ ṣé gan sir thank you very much ẹ sir dájú eh, eh, ẹ má bínú sir àwọn dé o ẹ má bínú sir kí ló ń bínú tó ń tọ́ka tó ń tọ́ka ìbéèrè kan ni sir ìbéèrè kan ẹyọ kan ló dún fẹ́ béèrè ọ̀rẹ́ ti dẹ̀ lóhùn ẹ má bínú sir a ní ká béèrè pé adelé yìí bó ṣe jẹ́ obìnrin pẹ̀lú tó tún wá jẹ́ bíi ọmọ sí yín ẹ má bínú sà sí tó bá pàṣẹ fún yín báwo ló ṣe máa rí lára yín sà. ọmọdé tó ń. pàṣẹ fún bíi bíi ẹgbẹ́ bàbá ẹ̀. o ò rí rí àbí hmm? so o ò rí ibi tí ọmọ kékeré tó ti jọba àbí ìbílẹ̀ kò yé mi lókè à sórí ẹni tó wà ń bẹ̀ àǹfààní tẹ máa jẹ lára ẹ̀ in fact ó pọ̀ ó pọ̀ yanturu ni hmm. ó pọ̀ yanturu because ọmọ kékeré ni obìnrin ni so obìnrin àwa fúnra wa mọ̀ ètò obìnrin wọ́n máa ń mọ èèyàn hmm. nídìí èyí ó máa kó iṣẹ́ wọlé ó ti gbé nílùú òyìnbó ó ti gbé káàkiri tí ó máa kó ṣẹ́wọ́ bíi táwọn ọmọ wa máa jàǹfààní ó dẹ̀ máa jẹ́ kí eh, ìlú wa yìí kó gbòòrò sí kó lọ sókè. Hmm, at least. kò dẹ̀ wá ṣobìnrin just obìnrin just like that ìwọ gan rí kó rẹwà àbí kò wọ̀n ẹ́ orí <laughs> kó rẹwà ó dẹ̀ kéré so ó máa bá wa rin ìrìn yẹn látọ̀ bóyá ìjọba ni o lọ́dọ̀ gómìnà ni o bóyá ìlú òyìnbó ni o ọ̀dọ̀ wọn àbàgbàdùn ẹ̀ of course ìlú wa dẹ̀ máa gbòòrò sí i at least ah, ẹ rí i pé èmi gan sef ẹ mọ̀ pé ìlú ìbò mo ti wá and when i got back here i mean we got into business and ìlú dẹ̀ move. ẹ ṣe gan sa bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí àwa ti ń gbádùn ẹ a ti ń gbádùn that's fine sir that's fine sir. bí wọ́n ti ṣe wá jẹ́ ọmọ kékeré tí wọ́n ti ì ẹ̀ ẹ má bínú sáà tí wọ́n bá wá ní ọkọ tí ọkọ wọn wá ti jẹ olórí lórí wọn tó wá ń pàṣẹ hmm. ṣé ọkọ wọn lè máa jó pàṣẹ ni. hello hello hello um, hello hmm. mr journalist ṣètò ìbéèrè tó ń béèrè yẹn eh. it's private ok èyí tó yẹ kó ṣe kókó sí yín ní ètò òlu and tó bá ti lè dárí wa dáadáa that is not supposed to be your own concern private life nìyẹn don't go there ok. Um, kò sí ẹjẹ àmàlọ́jà àmàlọ́. yes sir so let's go. tí wọ́n bá wá ẹ má tí ọkọ̀ wọn bá fẹ́ let's go yes sir. Yes. àwọn ọ̀pàké àlùké wọn ní gbé fún ọ hmm. àwọn tó fi mí ṣe atọ́nà fún ọ hmm. wọn ní ìfìlẹ̀ ọ lọ́wọ́. Hmm. ẹ ṣé bàbá ọba ń gbọ́ máa wo èmi náà gbọ́dọ̀ rí ẹnìkan ewọ̀rọ̀ tí faṣọ òkú sùn ojú méjì ò rí wọn o ìwọ nìkan lọ gbọ́dọ̀ máa rí bó ṣe wá wà yìí kò rí ìmọ́lẹ̀ kò róòrùn kò róòrùn o ojú ọpọ́n afá kì ẹ̀kẹta ni pé omijé ò gbọ́dọ̀ bọ́ lójú rẹ hmm. ó dùn ní o ó tún dùn ní o ẹ̀rí lọ gbọ́dọ̀ máa rí sáá tó bá ti pa gbogbo eléyìí mọ́ àbùṣebùṣe ó ti do lórí ayé. àṣẹ. ó ti ba lórí ohun gbogbo. àṣẹ. apá ọ̀tá ò ní ká ọ mọ́. àṣẹ. ẹ̀yin olóyè kábíyèsí kábíyèsí inú mi máa ń dùn ara mi máa ń yá gágá ní gbogbo ìgbà tí n bá ti rí yín láàfin níṣẹ́ ló máa ń pa mí lẹ́rìn. àbí o. kábíyèsí ah, àbẹ́yìn gan-an lè wúlò wá rí ẹ wò àwọn aráàlú máa ń bi wá léèrè ni pé níbo la fọrú ọba yìí sí látijọ́ yìí dáàjẹ́ rú ọba yìí rí ìlú ń dùn gbogbo ẹ̀ ń lọ létò létò bó ṣe yẹ kó lọ kò sí wàhálà kò sí jọ ẹ wo àṣọbajẹ o ìgbà <laughs> oyin àti ìgbà ajé òun lè gbé papọ̀ irú gbátáwá wo wò gbé kìíní àná irú gbá yẹn lẹ́yìn ọ̀hún. ẹ ti ẹ mọ̀ kọ́ ni pé inú mi máa ń dùn ní pé ah, ah, obìnrin ẹgbẹ́ mi ló jọba tí ló ń dúnyún gbayugbayu. ibo lẹ́yìn tún gbọ́rọ̀ bàbá ẹ̀ mo lè gbọ́rọ̀ bàbá bẹ́ẹ̀ máa gbọ́ ẹ but anyhow ẹ jẹ́ ká tiẹ̀ pa gbogbo yẹn ká pa ti sẹ́gbẹ̀ kan you see pẹ̀lú bí business everything ṣe ń lọ nílùú yìí i'm excited so on that ground eh, mo fẹ́ fún yín ní treat lọ abroad mo ti pe already kan process visas fún gbogbo ẹ̀yin olóyè. yes. nígbà tí wọn pa àánú ṣe máa lọ abroad àṣẹ ah. máa lọ America àṣẹ máa lọ London àti lọmọ lọhùn. listen economy class lẹ́ ń bá lọ mo fẹ́ fún yín ní trade first class trade inú ah. gbogbo ilé ìtẹ́ ń sọ yìí. kò kọ́ nípa bínú olóyè. lábẹ́ olóyè bóyá mi rántí sí ó dà pé mo sọ fẹ́yìn eh. ṣé mo kí mo sọ fún yín pé àlá mi máa ṣe mo sọ fún yín pé mo ní mo lálàá mo bára mi nílùú òyìnbó ṣe wá láyé báyìí. Josephine ló yẹ kẹ máa jẹ ìyá ah, lójú. olúwa o Josephine ló yẹ kẹ máa jẹ. ẹ mọ̀ kan yes. àsìkò tó bá wà jẹ yìí ó yọ fẹ́ ṣàfihàn èmi ò mọ títí yín o. irọ́ o. ẹ wẹ ọ ẹ wẹ ọ ìyẹn kéré náà nǹkan tí àwa ti make oh, eh, eh, so eh. out of that largesse bẹ fún yín ní first class trade tí o bá ń ṣe pé ọba òun kúrò lórí Teuli. And actually, you would have been included in this film. <laughs> no, no, no, no. I'm so first class. Go into economy. Oh, all right. O sì first class là ń sọ kò ń ṣe ìgbéraga owó yìí pọ̀ ẹ̀jẹ̀ ká mọ owó yìí. Ṣé o lè fún àǹtí tí ń fún ẹ yìí ni? kábíyèsí kábíyèsí. ó ra vengeance òun announce àìmọye vehicles mo lè ní kọ́ fún ẹ ní vengeance méjì yẹ mo lè ní kọ́ fún ẹ vengeance kan kábíyèsí o kábíyèsí. fún àfikún ọ̀rọ̀ ló má gbàgbé ìyọba. Ah! Uh, uh, uh, kábíyèsí gbàtẹ́bí wà bẹ́ẹ̀ tí mo jóbìrì tí mo wà bẹ́ẹ̀ obìnrin ẹgbẹ́ nìkan ni máa gbè lẹ́yìn àjọ ńlọ ni ká má lè di sọ́dọ̀ àwọn ọmọ wa. àní mo fẹ́ fún yín first class treatment kí ni àwọn ọmọ yẹn ló ń wà nǹkan bẹ́ẹ̀ ni. ó lèkè nínú ọjà lọ́tọ̀ gangan láì pẹ́ sí wọn kó nǹkan sí wọn ṣe. ẹ pa àwọn tí kò kọ lọ. kí ló ṣẹlẹ̀ máa ń tẹ padà máa ń tẹ padà wọn ló lè wọnú ọjà o. o lè. ṣe é pé burúkú làwọn olè. olè ké bàjẹ́ ayé wọn kí ló ń tẹ̀sán ní Ọbàtálá Ṣàngó Ògúnláká ayé àwọn ni yóò pa gbogbo ìlú. òde eré London òde eré lóore ẹ̀yọ́ náà bẹ lára rẹ ẹ̀yìn àṣìgbé bẹ lára rẹ. àṣẹ. bàbá ní a máa lákẹ́dùn ní ewé alákẹ́dùn a máa dewé a máa béwé lọ bàbá fẹ́ má lọ́gìdì gbàdá lè lu àlọ́ gidi gbà máa dèjì a máa bómi lọ bàbá fẹ́ mọ̀ ọmọba lọ́mọ láàrin ìlú ọmọba máa da sọ bóyá máa ṣe kíkẹ́ ìṣe abiri ọ̀gbọ́dọ̀ pàdúrì ìṣe abiri wọn ọ̀gbọ́dọ̀ pàdúrì kíjẹ tiẹ̀ má bàa nípa ẹ̀ pè tí ìyá wù ú ọ̀dọ̀ máa fún yípo àlùpàyídà paradà. òní ẹ ti nà òní ẹ ti nà tí wọ́n sọ̀rọ̀ pariwo ní pariwo ní wọ́n para ìmájì nà náà sàlẹ̀ ṣe ti bẹ̀rẹ̀ sí ya tẹ́ẹ̀mù tí nọ́ọ̀sì àti adélé wọ́n fọ ọmọ ọmọ ọmọ ìlẹ́yà ká sílẹ̀ ká ṣe é fún wa àwọn ẹni gbọ́dọ̀ àkùnbà kan kó ṣe fún àkùnbà wọn lọ ń kú wọn ní àtọ̀ mìíràn kan àwọn bọ́ọ̀lù ilé ìsìn àwọn méjì jìnnà ṣé táwọn wọ òwe yọ òfin ìkọ̀tà bọ́ọ̀lù ilé mu káàdì jáde ń bọ̀ àti ṣé kó tó wà ń gbòòrò Ah, ẹ ẹ lọ́sùn wọ́n fún wa nítorí ìfẹ́ o ah. ẹ ó lè ní wa lọ láàrin ẹ ẹ fúnlẹ̀ yìí wa lọ. ó máa bínú pé mo pẹ́. kábíyèsí o. ọlọ́run wa wá ń dọ̀ wá ló ṣẹlẹ̀ ọmọ náà tẹ̀lé ọpẹ́ gùn náà. ó láwọn nǹkan kan tí mo yanjú ní palace tó lè wà very important bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gan àwọn olóyè pọ̀ kí mo ti kúrò ní palace so ó yá oyè orí ẹ̀ jẹ́ ká màlúù jẹ́ màlúù ìyẹn wà ní mọ́tò ẹ nà án. tó àìsàn ọ̀sán ọlọ́run ni ó ti yé àtúnṣe àtúnṣe. ó yá àjò rèé àjò yá ilẹ̀ bẹ́nìfò. by time tí mo dé yìí the way people are talking about you mo wà impressed. Ah. like seriously mo wà impressed. ẹ wẹ́l ṣó ti nǹkan kékeré ń gbogbo yẹn. Ehm, inú mi dùn pé nǹkan tí wọ́n gan sọ ni pé o dé pẹ̀lú raw cash. Oh, yeah. um, ehm, sori ní bíbáyìí the first thing tíyan lè ṣe ọmọ pé bẹ́ẹ̀ mi ṣe dé mo invest gidi gan ni oh, so there are no ways tí n fẹ́ máa jáyà pé ẹ̀yẹ kìíní kan máa ṣẹlẹ̀ kò sí nǹkan tó lè fì but but o ní ìdágbára yeah, you have to like really solidify yourself. That is why máa pè ẹ́ pé kó máa bọ̀ kí wọn náà wá jẹ́ ká máa ṣèlú. Ṣóye kán lè fún ọ náà lóyè. No no no no. Owó nǹkan nǹkan nǹkan nǹkan gidi ni mò ń bá ẹ sọ yìí o. Ọ̀rẹ́ mi. Yes. Ọ̀túnba ni ẹ̀. Of course. Ọ̀túnba tiẹ̀. Mm-hmm. Ó ju ọba ìlú mi lọ ìgbà tí wọ́n ti lágbára èmi náà ti lo agbára ẹ̀. kò ń ṣe yẹn kò ń ṣe yẹn look i'm telling you this is a secret ìgbà tí n dé láti US and i got here the dynamics níbí ni pé agbára gbọ́dọ̀ wà o ṣó ti ọ̀tọ̀ ní kíyàn lọ́lá but agbára kò ń ṣe nǹkan tó wúlera now to dẹ̀ ti mọ̀ mí i can introduce you wọ́n á fún ọ náà lóye. ṣé kí n má parọ́ kan fún ẹ. yes. see i'm at your back èmi á máa lọ lágbára ẹ̀ ilẹ̀ tẹ́mi ra ẹ̀ jẹ́ kí n invest sórí ẹ̀. ọ̀rọ̀ investment yẹn náà là ń sọ yìí but now you need power you understand. máa máa lójọjọ ló power àti tiẹ̀ máa wọ̀rẹ́. ó ní ìdẹ̀ ṣé ti ibi tó bá lọ ilẹ̀kùn everything ó máa ṣí àwọn èèyàn fẹ́ gbọ́ you see why do you think I would stoop well if you want to say stoop stooping low mo rò pé stooping low i'm traditional you From understand you want, yeah. like tradition no no no i'm a cultural person so yes and we have to like really herald our cultures and tradition which okay. other but jẹ́ ká dé hotel à á sọ yòókù. bọ́sọ̀ máa gbé mi jáde lálẹ́. Ah, ah. ṣé problem wà nù yẹn o mọ̀ pé kò sí kò sí kò sí ṣòro nu gbogbo yẹn náà. oh god. you see uh, ọ̀rẹ́ mo like motor ó clean gan. kékeré lélẹ́yìn náà motos mi náà. tí o bá kí n ṣe fẹ́ mi mi ò ní wá yọjú sí ẹ o ah. torí àwọn olóyè wà ń balance n kò fi wọ́n sílẹ̀ ń bẹ̀ ni. <laughs> mi ò understand èmi tí o bá ń ṣèfẹ́ tó ní sí mi ò ní wá yọjú sí mi àwọn olóyè kí ni ìtumọ̀ ẹ̀. wo má jẹ́ kí n tún yín ọ̀rọ̀ fẹ́ kọ́ ló wà lọ́kàn mi báyìí ọ̀rọ̀ kí wá ló wà lọ́kàn ẹ̀. ọ̀rọ̀ ìlú ni. ọ̀rọ̀ ìlú ló wà lọ́kàn ẹ̀. bẹ́ẹ̀ ni so má bínú jọ ìjọ wo ló máa ráyè ọ̀rọ̀ fẹ́ wa o so ìjọ wo la fẹ́ sọpá fẹ́ má rí báwo la ṣe fẹ́ ṣe àbí bá ṣe fẹ́ máa ṣe lọ náà ni because mò ń pè ẹ́ òpì kọ́ mo fẹ́ wá rí ọ wá ní kí n má wá sí palace so what's going on. ṣùrí um, ọ̀rọ̀ ìfẹ́ kọ́ ló wà lọ́kàn mi báyìí mi ò tiẹ̀ ní time wo ten years sísìn mi ò rò pé bóyá ọ̀rọ̀ ìfẹ́ kankan wà lórí ẹ̀mí mi mi wá lè sọ tó bá ṣe lè ní time tó lè ní sùúrù fún mi bóyá màá máa rò ó ok pẹ̀lú age mi yìí sìn so mo máa dúró fún ten years ten good years láti jẹ́ kí o wò pé ok o fẹ́ fi yanjú gbogbo nǹkan tó wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́bàdé so o ṣẹ̀ máa wá mọ̀ bóyá. nǹkan tí mo kó sórí pé yẹ kó understand. kí ló kó sórí náà èmi ni mo wà wájú ẹ̀ náà ó dẹ̀ yín sọ pé nǹkan tó kó sórí ṣé táwọn èèyàn bá ń bá ẹ sọ̀rọ̀ bí ọba ṣé kémi náà máa bá ẹ sọ̀rọ̀ bí ọba ni ṣé kí bẹ́ẹ̀rù má jẹ́ kí n lè bá ẹ sọ̀rọ̀ pé ok ok ìyàwó mi ni mò ń bá sọ̀rọ̀ ni torí pé mi àti ẹ̀ ò tí ì máa rìn sí àbí. Adéwùmí ṣó mọ̀ pé ṣe ló máa ń jẹ́ kó ṣe bí ẹni pé mi ò rọ́bìnrin rí tí mo bá ti rí ẹ. Àjíbọ́lá. Yeah babe. Egbò nífẹ̀ẹ́ jẹ́ lọ́kàn mi. Hmm. Kódà ó dàbí àdájì náà ni. Hmm. Obìnrin. Hmm. Kí ló tún ṣòbìnrin o? Tẹ̀sí máa ń bẹ̀rẹ̀ tá a máa fi ọ̀rọ̀ dúndùn láti fi fa ọkùnrin sínú agbádá ìfẹ́ tó bá ti wá yá ẹ padà lẹ́yìn ẹ̀. kì í ṣe bíi tèmi adéwùnmí hmm. bí ọkọ mi ròkun bó rọ̀ṣà ó ń padà bọ̀ wá sọ́dọ̀ ẹ̀ ni. I trust you. <laughs> I love you. ẹ ṣé ò ní wọ kíchìn ni àbúfẹ́ dáná àbí kò fẹ́ kí n lọ bẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ máa lọ nísìn ó máa wù mí kó máa wá sí palace ṣùgbọ́n mi ò ní fẹ́ kó wá rárá torí mi ò ní fẹ́ káwọn press kọ́ mọ̀ nǹkan pa mi. oh my god o ò fẹ́ kí press mọ̀ nǹkan kan pa pé mi àti ẹ̀ ń fẹ́ra. mi ò fẹ́. kí n má wá sí palace. màmá lọ báyìí torí àwọn ohun ẹ̀ṣọ́ mi wọ́n dúró dè mí a máa sọ̀rọ̀ pé mi lórí fóònù àwọn. adéwùmí. ẹ a máa sọ̀rọ̀. adéwùmí ó fi mílẹ̀ ń lọ. wọ́n ah. mi dẹ̀ sọ̀rọ̀. Wait for you now wà á ló ń sọ báyìí ló ń sọ báyìí. kó lóun ti fẹ́ débi báyìí ló ń sọ látàárọ̀. nǹkan tí mi ò ṣe láìka máa kó ẹrù sínú mọ́tò bọ̀bọ̀ yìí ebi ò fọ́ fún bọ̀bọ̀ yẹn rárá mi mo rí ìtàṣe kó ẹrù tá à ń kọjá sínú mọ́tò múlá ó ti dọ́ọ̀ ju for my life ó ti dọ́ọ̀ ju kò smart rárá. ọgbẹ́ni ọkọ sọ́fẹ̀ ìtàṣe àjẹkọ́ sínú mọ́tò ah, ẹ̀ ewu náà sí nígbà wọn tún kò náà ní lórí àná lẹ́yìn ẹ̀rọ àrà ṣàṣà fọ́ọ̀fọ́ àwọn fọ́ọ̀fọ́ fọ́ọ̀fọ́ pẹ̀tì àwọn dẹ́gbẹ́dẹ́ náà. ọjọ́ ọjọ́ àjòyà ìrìnà àgọ́. ìbò sọ̀wọ́ pa àti sọ̀wọ́ gan ni tẹ̀. mi ò lè pín ló fò sẹ nígbà ni wọn dúró sí àwọn mẹ́ta ni wọn dúró sí mọ́tò báyìí bí mo ṣe pé yẹn ìbí bẹ́ẹ̀ náà ló ṣì wà bí ṣe ń bọ̀ abẹ́ tí ń wọ́n báyìí wàláì wọ́n kàn ṣe báyìí wọ́n dẹ̀ disapia. disapia. ọlọ́run wọn disapia ní tiẹ̀ ọlọ́run ọlọ́pàá wọn disapia. ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí I can tell you wọ́n sún ọjọ́ ìyá wọn síwájú ni I can tell you that boys let's go let's go. kó máa lọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà. ọ̀gbẹ́ni bó ṣe máa lọ nìyẹn owó ní wèrè náà. kò lè lọ bẹ́ẹ̀. talk in wojú ni wá you dey mad ni i no know wetin i dey talk ni kí ló ṣe é gan-an ọkọ ni máa wojú o ìgbà wo ló dé náà. àní kò lè rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ nígbà tó dey go like that ah, na chance be that now. i don see say you don dey mad. maka. ẹ kúrò ní mọ́tà yìí náà fẹ́ràn bẹ́ẹ̀ náà. eléyìí kéré náà ìgbà wọn náà mú ìyá èdè eléyìí lọ wojú èmi yìí ṣọfẹ́ kú ni ah, ọgbẹ́ni máa wojú èmi ọ̀rọ̀ ìyá ẹ̀ ò mo lè jóbìnrin lásán bàbá ẹ̀ ni mo jẹ́. ẹwà ẹ kú lórí ọ̀rọ̀ yìí náà àwọn èsì báyìí náà ẹni pa àdá ẹni lórí pa ẹni lórí mú làwọn wá onípọ̀ ẹ̀ wo àṣàkẹ́ wọn fẹ́ ẹni onípọ̀ ẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà ipò ọlọ́dàgàn tí a sàn kó nípa ọlá òun náà àmọ́ kò sẹ́ni bọ̀dọ̀ gbogbo àgbègbè ṣiṣẹ́ tó ń túbà ọlùkẹ́ tó ń bọ̀dọ̀ wà ẹ̀ ń tiẹ̀ kó dìdó wà ẹ̀ ń mú ìwọ ni gbogbo gbogbo wa bù sí yẹn àwọn ṣiṣẹ́ wọn àbẹ́ àwò. màkà asake. Mula. kò sẹ́ni tó mọ̀ pé kò sẹ́ni kan tó máa jókòó kò sọ́bọ̀ ń dọ̀rìn mọ́ o gbogbo ọ̀bọ̀ ọ̀dọ́rin ti gbọ́ o báwo la ṣe máa gbọ́ pọlọ kalẹ̀ tá a máa jókòó tá a máa plan operation tẹ́lẹ̀ kan máa jókòó sórí àpèrè tó máa gba tó máa gba rìbá tó máa gba àṣàkọ́lẹ̀ tó tún máa gba sálárì lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì táwa máa expect pé láfta operation tá a forí làkú lọ ká tún máa fún oníṣẹ́ kò possible kò pọ́sibù kò sọ̀bọ̀ ń dọ̀rìn bọ́dà á ti wá ìsọ̀ ẹ kò lórí ẹ kọ́là kò lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́là o ẹ̀kọ́ kọ́là o. ṣùgbọ́n sí ṣé wọ́n ní fáyé sí i náà ó tọ́jú náà ṣe máa ṣe é sí akọ bẹ́ẹ̀ni akọ gbòòrò ọ̀tún akọ kọ́ wa báwo náà ó kí ìyẹn ọ̀gbọ́n náà. bọ̀bọ̀ e be like say you dey mix this thing you dey mix am ever gbàgbé pé the person wey we dey talk about na our landlady landlady Tiwa ni tó bá sọ fún wa pé yes na yes if she tell us no na no ẹ wá ta ló lè fàyàwó ọ̀bọ nu yín. àṣàkẹ́ kò bẹ̀ àṣàkẹ́ kò bẹ̀ kò bẹ̀ kò bẹ̀ kò bẹ̀ kò bẹ̀ kò bẹ̀ kò bẹ̀ bàjẹ́ gbọ́ ẹ mú jàre. èwo ló fọ èwo ló fọ níwájú yóò ti gbàgbé ni yóò ti gbàgbé ni yóò ti gbàgbé ni báwa ń gbé kọkọ dání tó máa ń sọ̀rọ̀ nígbà pé nígbà pé pọ̀ fọ́ ni ó fèdè fọ́ ni òun pọ̀ fọ́ fèdè fọ́. ẹ bẹ́ẹ̀ sì bí wàá ṣe é náà. kó lórí ẹ. ti pariwo yẹn láì pariwo ọjà sáà jẹ́ ń gbé ẹ̀rí ọ̀yá mi ọ̀tọ̀ ní lókà o ọ̀tọ̀ ní english o ó sọ̀rọ̀ ju àwọn lọ o wàá lòun ní oògùn kó lórí ẹ̀ akọ́ ní english lọ́wọ́ àwọn ti tagun mọ́lẹ́ ẹ̀jú ẹ̀ máa gbà tó ń pọ̀ nìyẹn ọ̀yá mi àwọn dúró tábù yìí àwọn dúró kí ni ìmúṣà máa fi wọlé ṣé oògùn ẹ̀mí ṣe everything ọ̀pẹ́ nínú àwọn ẹ̀pá yìí.

máa fà lójú ẹ máa tún máa fà lójú oorun ni gbogbo bí kíkọ́ mo máa rọ́wọ́ mi káàkiri ayé yìí ni ah, kò sọ̀rọ̀ mi nǹkan tó ń sọ yẹn wá nǹkan mi sọ èyí tó sọ yẹn àṣẹ mi nǹkan mi ni kò wá sọ mi lè gbà ẹ láyéláyé màá bá mú wèrè ńlẹ̀ ni tó bá kú màá bá kú tó bá ga màá bá ga jọ màá bá ara wa débi tó yẹ kálápẹ̀rẹ̀ ni mi ní ẹ bá gbàgbé láyéláyé àṣẹ mi nà àṣẹ pátápátá ló ń sọ ṣe ìgbọ́ lè gbà mi lè gbà á mi lè gbá o mi lè fògùn gbá tèmi nìyẹn kó o fóònù jà má bẹ̀ mí fún kan tí o ní túmọ̀. ọkọ mi ṣé òsì ta lè ń bàjá. mo máa dára fún màá sí ọmọ rí ẹ máa sọ wọn ọ́fíìsì màá ní ọ̀gá màá ní wọn dáhùn bí ẹnìkan wá wọn tún wá gbé gorí mi lọ́fíìsì tí kò fọ ní ẹ bọ ọkọ mi ìyẹn ò mí nẹ́nìtẹ̀ náà ilé ayé la bá a kí wọ́n gbéyàn kan wá sí ọ́fíìsì kó dẹ̀ tún gbé ẹni yẹn sórí ẹni tó bá lọ́fíìsì so ìyẹn ò mean anything. nítorí orí ẹ̀ ò lè pé kò bó ṣe ronú ṣé kí n wá gba transfer síwájú àbí kí n gbà sẹ́yìn ṣígbà tí bá di mọ́síńjà lọ́fíìsì ló tó máa mọ̀ tí bá ti ń kó fáìlì àbí ó mọ̀ ní rònú pàápàá o ṣé nígbà tí mò ń lọ tí mò ń mú wá ló ń jẹun nínú ojú rẹ dàbí abèbè èṣù àbí wọn kọ́ lọ bẹ̀rẹ̀ sí sọ pé ayé ìṣe ayé rẹ rọrùn tí wọ́n wá dá mi dúró ná gbogbo àwọn tó ṣe bó ní wò wọ́n ti bọ́ ọ̀daràn ayé láàrin ah, ọ̀sẹ̀ kan. Ah, ọkọ mi bọ ilé yóò ti tó ilé ìtẹ́ máa fi máa sọ̀rọ̀ sí mi báyìí náà. ẹ kò tó o sórí torí pọ́ńgà mọ̀ pé mi ò lẹ́nì kankan wọ́n rí i pé mi ò lóògùn mi ò ní nǹkan kan mi ò lẹ́nì bọ̀dọ̀ ṣùgbọ́n nǹkan tí mo ní ọ̀gá ò mọ̀ nǹkan náà. ẹ ọkọ mi kí ló ní o. mo ní àròkà má lè jọ fún èèyàn seventy nine ibi tí n bá rò wọ́n dé kó tó pé ọ̀sẹ̀ kan ayé wọn máa bàjẹ́ ni tí n bá ti wá parí seventy nine yìí má rò wọ́n fóso màrúwọ̀n fàájẹ má máa bèrè ní o màrúwọ̀n fún àwọn máa tún wá rẹ́ǹtì àwọn alárùkà wọ́n máa bá mi ro bọ́sọ̀ àìbọ́sọ̀ nkétọ̀ ẹ̀yọ̀ sẹ́yìn náà ti gbọ́ ẹ̀yìn náà ti gbọ́ ẹ̀yìn náà ti gbọ́ débi pé mi ni wọ́n bá tẹ̀sẹ̀ mi àjẹmọ́lẹ̀. màámi ni wọ́n ní o. Eh, eh, eh, but ọkọ mi ilé ètò fi wá fẹ́ wojú wọn fún èèyàn seventy nine kí ló dé tí wò kúkú pe ọ̀gá ẹ̀ one on one kẹjọ bára yín sọ níwọ̀ kan ọ̀gá ẹ̀ kan á dẹ̀ ṣètò ẹ̀ síbẹ̀. torí pọ̀ pọ̀lọ̀ kan náà lẹ́jọ́ ní ẹ jọ ṣí èrè ọkùnrin jọdọ̀ balẹ̀ nínà tí n bá lọ ní à ó fẹ́ wá bẹ̀bẹ̀ mi ṣùgbọ́n tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́ rẹ̀ tí fóònù rẹ̀ ń gbóná bẹ́lẹ̀ ṣe ń pè é tálàyé ń pè é tẹ́lọ̀ ń pè tí fóònù rẹ̀ ń gbóná kíákíá ó máa sit right ni bẹ́ẹ̀ mo sọ nǹkan tí mo fẹ́ ni mo ti sọ yẹn. jọ tó bá wá fi ọ̀wọ́ ẹnu tó fi pa ọ̀gá ẹ tó bá níta ló pọ̀ ọ̀gá ẹ kí ló máa sọ. màá jáde tọ́lá ló fà móró pa ni ṣé pàtó mi láyé lọ ọ́fíìsì pàtó mi láyé ló ń mẹ nìkan ló ń gbẹ́ nìkan sórí ẹnìkan nígbà tó bá pọ̀ àtúntò kó mọ dánú sàárè tèmi tèmi mọ́ nìyẹn màá rò débi pé mo lè fẹ́ bẹ̀rẹ̀ báyìí báyìí ni torí pé mi nípa àwọn olólùpẹ̀ tọ̀ àti wọ́n nílẹ̀ pẹ̀tọ̀ ẹ̀ kìíní kan mò ń gbó mo fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ jọ ẹ̀rù. ìrọ̀bẹ́ ẹ̀bọ ọkọ mi oúnjẹ tí mo bá ìsìn kò ṣóò ní jẹun kó tó lọ ni. sórí tí forty màá padà wá jẹun kí n tó lè tí má ti dé bó sọ̀bá mi fẹ́lẹ́ sọ́dọ̀ bí ọdún àwọn ayò wọ́n wà tó gbà wọ́n ènìyàn kan wà tí wọ́n bá èèyàn rojọ́ àròkù tó bá ti bá mi rojọ́ ọba ìlàsàn tó bá bọ́ sọ́wọ́ alárùkà àròkà parí ó jòògùn lọ tó gbogbo bó ṣe ṣàyàdí dẹ́kìn tí ẹ ń kún lọ́wọ́ yìí ah. bó ṣe rírì wọ́n sì bẹ́ẹ̀ fún ọlọ́jà yìí ẹ̀ níjẹ́ tètè bẹ̀rẹ̀ sẹ́mọ́kù rọ́bìṣì o tó lọ́ba tó níjòyè tó lọ́fi mo ń sọmọ àlè náà nínú ìlú mi kí má lè wá sí inú ìlú mi. Ah, oh my god. hello sir hello sir hello <laughs> sir yes sir. tó bá tí máa yẹ tó bá snap ẹni tí bẹ́ẹ̀ kámẹ́rà down man. sorry sir yes sir ẹ jọ a gbọ́ pé àwọn adigunjalè wé wọ́n rọ̀bù yín. ẹ gbọ́ pé àmọ́ wá rọ̀bù mi àwọn tí mo tí mo order oúnjẹ lọ́wọ́ wọn mo rò pọ́n gbóúnjẹ tó wá knock immediately tí mo ṣe máa open by. àwọn olè ní. they collected huge amount of money from me. owó tí mo gbé wá tí mo fẹ́ wá fi invest tí sì lu bàbá mi. they collected it from me. I will never take this. I will never. ta ni ẹ̀yin wá fura sí àbí tẹ lérò pé ó lè ṣiṣẹ́ burúkú yẹn. ta ni mo fura sí. Si? it is very long time tí mo ti kúrò nínú ìlú yìí mi ò fúnra sí anybody torí mi ò mọ̀ pé èèyàn ṣọ́ mi èmi náà ò dẹ̀ ṣọ́yàn owó tí mo gbé wa mo fẹ́ fi establish sínú ìlú yìí. thank you very much sir kí wàá ní àwọn ìgbésẹ̀ tẹ́ ti ń gbé lórí ẹ̀ báyìí. i said you stop it. sorry sir kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti ń gbé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń sà. the management of hotel wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ wọ́n ti pa àwọn ọlọ́pàá èmi náà ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kémi náà gbé and that is it. ẹ ṣe gan sa o ṣe stop it. tabatu ní ẹni ìbéèrè kankan àbèrè lọ́wọ́ yín ẹ ṣe gan sa thanks for your time. kábíyèsí o. orí ajá gbé. kábíyèsí olóyè ọ̀tún ni o bó ṣe pàwa náà ní pàjáwìrì nìyẹn o ṣáà ní ká máa bọ̀ wá sáàfin ká máa bọ̀ wá sáàfin àmọ́ nǹkan tó dé o. alẹ́ ni tó jókòó yìí. Ah, kábíyèsí olúwa mi olóyè ọ̀tún náà lábẹ́ o òun ló lálejò a sì tí ìmọ̀ bá lejò ṣe jẹun. kábíyèsí o kábíyèsí ẹ má bínú pé a kò ní ní ìpè pàjáwìrì ẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ gangan ni pé ọ̀rẹ́ mi lélẹ́yìí èmi náà dẹ̀ ni mo mọ bó ṣe padà wá sílùú yìí tó wá kó owó sílẹ̀ láti fi ra àwọn ilẹ̀ torí àwọn companies tó fẹ́ kọ́ jẹ́ kóun náà kó fẹnu ara ẹ̀ kó sọ ogun nǹkan tó ṣẹlẹ̀ kó má dà pé ọ̀tún ló ń sọ̀rọ̀. kábíyèsí mo kẹ́yìn olóye o. akí ẹ̀ jàre. ọmọ akin owó yẹlé lórúkọ mi ọmọ bíbí ojú mi nìyí ọ̀fọ̀ ṣẹ̀ ìjàmbá ńlá ló ṣẹlẹ̀ sí i. ẹ ẹ ẹ arákùnrin nínú ìlú wa tá a wà yìí àní rí jàmbá àní rọ́fọ̀ àṣẹ ìgbéga ìlọsíwájú láwọn àṣẹ ìjọ tó bá ṣẹlẹ̀ ní kó o sọ gangan gangan ṣùgbọ́n àbúrò kọlẹ̀ tí wàá lò rí. àmì ìwọ just go straight to your point please do that. ẹ ṣe sà òkè òkun ni mò ń gbé it's over twenty years tí mo ti kúrò nínú ìlú yìí mo wá rí pé nígbà tí. ọ̀rẹ́ mi ọ̀tún ìgbà tó ń kúrò lọ́hùn tó wá sí ilé àwọn nǹkan ribiribi tó ń ṣe ń ló interest mi láti kéde náà padà wá sí ìlú láti lè wá da iléeṣẹ́ ńláńlá lẹ̀ a ní ìrẹ̀lẹ̀ ṣe dé mo gbówó láwa in dollars ṣàdédé ni mo dọ́tẹ̀ ọ̀ mi ni mo bẹ̀rẹ̀ àwọn ìgara ọlọ́ṣà. Ah, tán gba gbogbo owó lọ́wọ́ mi. Ah. Ah nínú ìlú wa ẹ jọ ṣé nínú ìlú wa yìí ni àbí ibo ilẹ̀ ìgbò tẹ́tí nínú ìlú ah, yìí inú ìlú yìí lókè ọ̀hún ah, ah, nínú ìlú wa bẹ́ẹ̀ ni ẹ ò kọ́ ṣe o kábíyèsí ọ̀fọ́ ṣe wọ́n tó